الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله ولي الصالحين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين أدبر فهم ولو ọlọ́wọ́ bá ọba tí ó pẹ̀lá rẹ̀ ní ọ̀rẹ́ àwọn ẹni rẹ̀ àbẹ̀lẹ́ ọkọlọmọsá àti àwọn náà sínú wọn ìkẹ́ ọlọ́wọ́ àti ọ̀dọ̀ ọlọ́wọ́ kọba nẹ́bíwá Muhammad ẹni tó fi ní ọlájú nínú gbogbo àwọn tá ránṣẹ́ kíkẹ́ náà kọba wọn ara lè àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa lè tá àlámù jẹ́mí ha gbogbo wa kájọ́ lè tẹ́wa lójú anna خير الكلام كلام الله ọ̀rọ̀ tẹ́yẹ ma ń gbọ́ tẹ́yẹ ma ń ti bẹ̀ ṣe ríire alùkùránì mìkaná wà khayro alhadi ẹ̀rí ìmọ̀nà tẹ́yẹ ma ń tẹ̀lé láti gbọ́tù ma kùrán hadiyu nabi muhammadu sallallahu alaihi wasallam ọ̀nà ni ìmọ̀nà nabuwa muhammadu sallallahu alayhi wa sallam tá à ń pè ní sunna o lè gbọ́ kuraani yìí àbíkọ ní sunna sunna làlàyé kuraani ẹni bá ti wá fi kan lẹ́nu méjèèjì gbígbà tí ń fẹsẹ̀ kan rìn kò ní débi tí ń lọ kọ́lọ́hún mọ́jà wà nù wọn wa sharral ọkùnlọ àwọn ọdẹ́sà fi bíríà gbogbo ìjọba ti mú kalẹ̀ tí ó lẹ́rì ó ní wọ́n pè ní bíríà lédè lárúbáwá ọkùnlọ bíríà ti ń dọ̀lá àdá àdẹ́bì ní sẹ́rí bíríà ànà ni gbogbo bíríà pátá kẹ́nìkan wọ́n máa sọ pé bíríà kan bẹ kọ́dá o nígbà tẹ́yìn bá ń sí ọ̀rọ̀ sọ ni wípé ànà kan bẹ sọ́sẹ́ kẹ́ni tọ́dà àdẹ́bì ní gbogbo bíríà lánà kí wọ́n wá ní ànà kan bẹ tọ́dà sí ànà tọ́dà wà àwọn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́lẹ̀wà kó ní ẹ̀yìn al-Qur'an al-Karim ọlọ́run bá kọ́ mọ́lẹ̀wà kó lẹ́yìn sunna òjísánà Muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo àwọn elétò gẹ́gẹ́ bí àṣà ọlọ́run wípé gbogbo àti ayé ọlọ́run tó wá fẹ̀yìn sínú àwọn tán tán lẹ́sìn náà ọlọ́mọsẹ̀ ìgbà lẹ́sìn fún gbogbo yín alìwìláyà ìtí wọ́n ní káfẹ́ bára wa sọ òun náà ni alìwìláyà kí là ń pè ní wìláyà alìfáríkù bẹ́ẹ̀nà àwòlìyá ìlà wà kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn wòlíì ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run àtàwọn wòlé èṣù àtàwọn ọ̀rẹ́ èṣù léyìí tí ò sí rọ́ńbẹ̀ láwùjọ ìjọmọ èèyàn lẹ́yìn àtìlẹ̀ lárúbáwá àtìlẹ̀ ìbò àtọ̀dọ̀ wa dúdú ìjẹni ọlọ́run ìjọrin ọlọ́run àti ìjẹ́ ọ̀rẹ́ èṣù ó ti dàrú mara wọn kéyìn ó èèyàn ló ní bùkátà sí kó lè kéwú ara kéwú náà láfẹ́ kí láàrọ̀ yìí nítorí pé nígbà míì ga ọ̀rẹ́ yéṣù yóò sì máa pẹ̀rẹ̀ lọ́rẹ̀ ọlọ́run nígbà míì ọ̀rẹ́ ọlọ́run àwọn yóò sì máa pẹ̀rẹ̀ lọ́rẹ̀ yéṣù nígbà míì ẹlẹ́mí ọ̀jẹ́ ọ̀rẹ́ ọlọ́run láàárọ̀ gbàjọ́ fi dọ̀sán ó ti kú òsíbẹ̀ ó ti kú òní bẹ́ẹ̀ ṣe ṣe kíní bẹ́ẹ̀ ṣe máa ó ti ti ti nǹkan míì ẹlẹ́mìíràn ti jọ́ lẹ́yìn sùn láàárọ̀ ìgbà tó fi dọwọ́ rọ̀ lẹ́yìn pẹ̀lú àwọn ẹ̀rí náà lùkọ́rọ́ náà ti sún náà bọ́lọ̀ ní kọ́ gbọ́ tó sì gbà á ẹ̀ nímọ̀ kó ti túwọ́ ó sì ti dọ̀rẹ́ ọlọ́ àmẹ́yẹ a rò pé ọ̀rẹ́ ọlọ́ ni tọ́jẹ́ a rò pé ọ̀rẹ́ èṣù ni tọ́jẹ́ pé ó sì ti dọ̀rẹ́ ọlọ́ èyí táwọn ń bẹ lọ́ni pé ọlọ́run mọ́sà ìfẹ́ àwọn sínú àwọn ọ̀rẹ́ ìwọ ọlọ́run الولاية هي العلاقة بين الطرفين وكل ولي صاحب أو ولي لآخر gbogbo ẹni tí a bá ti pè ní ọ̀rẹ́ ẹni ẹni yẹn yóò máa jẹ́ ẹni tí ó nípò lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá jọ́rìí ọlọ́run ó ti nípò lọ́dọ̀ ọlọ́run tí ìbá jọ́rí èṣù ó ti nípò lọ́dọ̀ èṣù wọ̀lá áwòlìyá na wàhálà gẹ́gẹ́ bá ti sọ síwájú ọ̀rẹ́ ọlọ́run àbí ìjẹ́ ọ̀rẹ́ kéèyàn ọlọ́rẹ́ méjì ni ọ̀lẹ́yà rahman ọ̀rẹ́ ọlọ́run ọba rahman wà áwòlìyá shaitan àti ọ̀rẹ́ èṣù abẹ́lọ́run ọlọ́mọdé pápẹ́ shaitan ọlọ́mọdé ó mú ẹnì kọ̀ọ̀kan wa mọ́jì ṣẹ̀tọ́ mọ́jì ọ̀ṣọ́wádọ̀ rẹ̀ mọ́jì wa náà wà lọ láti sọ́dọ̀ rẹ̀ wa alẹ́kẹ́kọ́wá ẹ̀kọ́wọ́ta ìmán ẹ̀yọ́ ma yára mi nínú ẹ̀sìn wa wàkáyífà náà àrífò àwòrìyá Allah báwo láti mọ àwọn ọ̀rẹ́ èmi ò lágbára láti ṣàlàyé ní àáfàá kan ò sì máa ń tọ́fẹ́ sọ lérí ẹ̀ àti ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí máa ń sọ̀yàn dọ̀rẹ́ ẹ̀ tó sì máa ọ̀rẹ́ ṣẹ̀tàn ọlọ́run yóò fún ọ ní definition awòlèyá òlà àwọn ọ̀rẹ́ ọlọ́run àlẹ́ awòlèyá fil àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́n bá nínú alukur'an ọlọ́wọ́n bá sàlàyé rẹ̀ ẹ ma àwọn tí ọlọ́wọ́n bá pè ní àwòlìyà àwọn wòlíì ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim ala inna àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn wòlé ọlọ́run la khawfun alayhim ọlọ́run bá ní òun ò ní bà wọ́n lẹ́rù òun ò ní jẹ́rù wọn bà wọ́n òun ò ní jẹ́rù wọn bà wọ́n tó máa fẹ́ jáde láyé gbogbo wa bá ṣe wà yìí ẹ̀rọ máa bà wá bayna al-khawfi wa raja' ife ń gbà ìwòlá màtá tó bá jẹ́ wà ní ọlọ́run ọlọ́run bá ní la khawfun alayhim ọlọ́run ká ìbẹ̀rù kú ẹ̀rọ onímọ̀ ọmọ wala hum yahzanun ó sì ní banújẹ́ lérí tó fẹ́ sílẹ̀ ẹ̀ ni ó gbé lọ́run ìpayà ni òun ni ó jẹ́ ẹ̀rù tí wọ́n bá lọ́run wọ́n bẹ̀rù dọ́rùn ni ẹ̀rù tí wọ́n bílẹ̀ láyé tó máa ṣeré ni yọmọ wá bà wọn ọlọ́run bá ní àwọn wàlé ọlọ́run òun ká ìpayà ibi wọn lọ òun ká kó lẹ́mìí wọn òun sì ká ìpayà àti ẹ̀rù tí máa ń báyàn lérí téèyàn fẹ́ sílẹ̀ òun ká kó nínú ẹ̀mí wọn. alladhina tí wọ́n sì máa bẹ̀rù ọlọ́run láwọn mọ̀lẹ́gbó ṣẹ̀rọ fìlẹ̀ àyà tí dúnìyà wọ́n fìlẹ̀ àfẹ́ra inú wọn dùn jáde láyé lọ lálẹ́kì àmà náà á dùn wọn nú látẹ̀bùdí lálẹ́kẹ̀lì máa ti la ọlọ́run bá ní kò sẹ́ni tí ó yí padà bí ó sì rí nìyẹn lálẹ́kà wọn wà lè bá ọ̀ọ́zọ̀ láàrin àwọn wàlẹ́ ọlọ́run jèrè tọ́pọ̀ láyé wọ́n tún jèrè tọ́pọ̀ lọ́rùn Yunus aya 62 dé aya 64 ẹ̀jẹ̀ àmà kọ́lẹ̀ jàmáà àwọn tá a bá kọ́ sẹ́rí ká máa kọ́ sínú pépà ẹ̀yọ́ màyá mi torí ibi agbọ́dọ̀ dẹ́sì àwọn àwàdí eríṣiríṣi la ní nílẹ̀ Yorùbá àwọn wòlíì wòlíì wòlíì eríṣiríṣi àwọn afẹ́ ma àwọn àwọn ní wòlíì gan àwọn àwọn ní fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ wọ́n ti ní wòlíì lòun wà ní ìlòun ẹ̀ẹ́kàn lọ́lẹ̀ sí definition of Allah subhanahu wa ta'ala nínú súrọ́tù kìí jama nínú súrọ́tù Yunus aya 62 to 64 tẹ́bá délẹ̀ iná ẹ̀tún kàjẹ́ wọn bẹ́ẹ̀ nìkan bá ti ní wòlíì ní ọwọ́ lọ́ọ̀kan wòlíì ní ń bọ́ wọn àwọn wòlíì wọ́n dé wọn ẹ̀sà lọ lè wo definition ọlọ́ tẹ́bá ti wá wò ẹwà apply sára wọn kí lọ́wọ́ fi ròyìn wòlíì tiẹ̀ àwọn different wòlíì o àmọ́ wà ní ọlọ́run ọlọ́run ni yóò ní ìmánì lẹ́yìn náà yóò sì bẹ̀rù ọlọ́run wọ̀lẹ̀mọ̀mìnàn ẹ̀rí àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ̀lẹ̀mọ̀mìnàn ẹ̀rí àwọn tí wọ́n ní ìmánì sọ́lọ̀ tọ́lọ́wọ́n bá ní àwọn ni wàlí tọ́ọ̀ bá ti ní ìmánì sọ́lọ̀ èyí ṣe wàlí o márùn-ún márùn-ún márùn-ún wàlí ìṣẹ́rẹ́ ẹni tó bá ní tí ò ní mánì má ṣe mistake láti ro wàlí ìsìgbé wàlí nítorí Allah ti sọ ẹni tí ń jẹ́ wàlí kí là ń lápè alladhina amanu àwọn tí wọ́n ní mánì wa kanu yattaqun tí wọ́n ṣe bẹ̀rù ọlọ́ tó àwọn tí ní mánì tó bẹ̀rù ọlọ́ báyìí wọ́n bá ní wòlíì ni wọ́n ti tìjọ́ rẹ̀ kú torí tó bá bẹ̀rẹ̀ rẹ̀ bọ̀ ọ̀ ń tara rẹ̀ àwọn tí wọ́n ní ìmáàlì yìí alákọ̀ọ́kọ́ wọ́n ní ìmáàlì erigun ìmáàlì tá nẹ́bí sálàyé fún amélò ìjàmá mẹ́fà wọ́n ní ìmáàlì pẹ̀lú Allah Allah nìkan òun náà ni ọba wọn onìkan náà ni wọ́n máa gbàgbọ́ lọ́dá wọn ọba yìí nìkan ni wọ́n gbàgbọ́ ní darí gbogbo nǹkan ọba yìí náà lọ́ba tí ń de èèyàn ọba yìí lọ́ba tí ń pààyàn ọba yìí lọ́ba tí ń gbèyàn ga ọba yìí lọ́ba tí ń rẹ̀ èèyàn ńlẹ̀ ọba yìí lọ́ba tí ń fún wa ní bíbí àti mímu ìdáríyá yóò sí lọ́wọ́ ẹnìkan àbí lọ́wọ́ ọlọ́run sẹ́rí ìdímọ̀sọ̀hún ni wọ́n ń pè ní tawhid olùgbòbíyà yìí máa ní pé ọlọ́run ọba nìkan ní dá ṣiṣẹ́ rẹ̀ bọ́ọ̀ bá ti ní èsì wàlẹ́ ọlọ́run wàlẹ́ ọlọ́run gbọ́dọ̀ máa sọ pé àwọn àṣẹ wọn ṣòro jò náà àwa ní ìgbà ni wọ́n rọ̀ wọ́n lágbára gan ọwọ́ wọn lòdó wa ká ní darí ayé jẹ́ máa Allah ọlọ́run mọ́gbà yí máa níwà ohun yọ́wà nígbàgbọ́ nígbàgbọ́ tó jiná wípé ọlọ́run bá aláwà òun náà ní ti darí wa òun nìkan náà ni ó sì máa sìn gbogbo ìjọba ti lẹ́tọ̀ọ́ kó fún ọlọ́run lẹ́sìn kò ní fẹ́ lómi kò ní rúkú fún ẹlòmí lẹ́yìn ọlọ́run kò ní fẹ́rí kalẹ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run kò ní gbára lé lómi lẹ́yìn ọlọ́run kò ní rán líle tí orí lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ọlọ́run níjọ́ tó bá pọ̀ ọlọ́run mi níjọ́ tó bá kéré ọlọ́run mi gbogbo àdáwò tó bá bá látọ̀dọ̀ ọlọ́run ló ti wá solúsàn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ṣe kíní yọ wá sí ẹni tá ń pè ní wọlé táwọn ọmọdé ń pàdé bàbá wọlé lọ́dọ̀ àwọn ìyá tá ń pàdé àwọn sísà wọlíyà débi lọ́lọ́ lè sígbàgbọ́ mẹ́mẹ́ bẹ́ọ̀ ẹni tó dúó tọ́lọ́run níkọ̀ọ̀rọ̀ àti gbangba gbogbo orin tí ó máa fi sọ́ra aláàní ìjọ máa fi wárí pèkì aláàní aláàní nínú ilé aláǹta kìí ṣe aláàdáìláìdá níta kọjẹ́ pé ẹgbẹ́ àwọn oníkọ̀ọ̀rọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ wọ̀nyí alẹ́rìn àmọ̀nù wọ́n ní ìmáàlì sí ọlọ́run nìkan wọ́n ti gbára lé wọ̀kánù yàtẹ̀kún wọ́n sì ń bẹ̀rù ọlọ́run ara imani náà ní imani pẹ̀lú àwọn màláíkà imani tí a tán sọ̀kalẹ̀ alìkùránì lè tí ó ga jù mẹ́ yóò ní imani sálù kùrán yóò imani sáwọn òjíṣẹ́ ọlọ́run anábì wa muhammad sallam òun ni ọkànyìn akànyìn nígbẹ̀ pẹ̀lú àwọn anábì ọlọ́run yóò ní imani ni wọ́n sọ yóò wa yóò sì imani pé kádàrá ń bẹ ọwọ́ ọlọ́run ló sì wà ẹnìkan ò sì lè débẹ̀ láti parí tí wọ́n bá léèyàn ní imani mẹ́fẹ̀ẹ̀fà yìí ni wọ́n ń pè pillars of iman tọ́ọ̀ bá ti ní imani pẹ̀lú kádàrá o lè jẹ́ wàlí ọlọ́ tọ́ọ̀ bá ti ní imani pẹ̀lú jọ́lẹ̀ kí a máa ń bọ̀ o lè jẹ́ wàlí ọlọ́ tọ́ọ̀ bá ti ní imani pẹ̀lú àmàláyíkà ń bẹ wọ́n kọ́ sẹ́rí àti sẹ́bù rẹ̀ o lè jẹ́ wàlí ọlọ́ tọ́ọ̀bá ti ní mánì sáwọn òjíṣẹ́ ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam ó lè jẹ́ wà ní ọlọ́run tọ́ọ̀bá ní mánì sí kíra especially Quran kò lè jẹ́ wà lé ọlọ́ àfi àdísà nábì àfi tú kíni jama àfi tú àyà tafsiru tafsiru al-Qur'an bí sunna bí sunna tábà wá ń sọ ọ̀rọ̀ àwọn wàlí ọlọ́wọ́ bá nínú ìròyìn kọ́lọ́wọ́ bá fi ròyìn wọn òun náà ní kò wà káàdù wọ́n bẹ̀rù ọlọ́wọ́ nẹ́bà wá gílẹ̀ lọ́wọ́ bá ní áàfìmà wọn wọn ní imá nẹ́bà tún gọ́ wọn bẹ̀rù ọlọ́run kí wọ́n pè ní bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá dáàdì náà ní pé kọ́ máa tẹ̀lé ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀kírun ẹgbà rẹ̀ ẹlọ́mọ́kà ẹyọ zakati ẹ̀ṣẹ̀ dáadáa sóbi yín ẹdókun ẹbí pọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo àwọn mọ́ṣẹ́ ọlọ́run pé o ní ṣe kí ló dé tó fi ṣe torí pọ̀ pẹ̀rù ọlọ́ àwọn èyí tó ń ṣe kí ló dé tó fi ń ṣe nítorí pọ̀ pẹ̀rù ọlọ́ sórí wọ́tọ̀ ọba tí wọ́n ń ṣe òun ìdọ́lọ̀ ọba ní kò ṣe tó o sì ń jìnà sí dọ́lọ̀ tí ọba ṣe wọ́n òṣìṣẹ́ máma alifu àti bá tó dáhùn sí mistake gan ẹwọ yasitiki ọlọ́run ẹwọ yasitiki tiwa kí ni yasitiki ọlọ́run ìgbàgbọ́ àti kí ìbẹ̀rù ọlọ́run ọ máa bẹ̀rù ẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí ni ìtumọ̀ yí pé èèyàn ṣe kí ni èèyàn jẹ́ wà lé ọlọ́run bàbá sẹ́ẹ̀kù náà sọ́ọ́lẹ̀ òfin òfin rahimahullahu ta'ala nínú àwọn àfá àwọn àgbà ní ìlú Saudi Arabia bàbá ní man kana lillahi mu'minan taqiyya kana lillahi waliya gbogbo àtẹ́yìn bá ti ní imáni sọ́lọ̀ nìkan tó sì ń bẹ̀rù rẹ̀ ó ti di wàlí ọlọ́run sẹwárí wàlí àlìwìláyà mọ̀tàfáwìta wàlí ìtawáwì grade by grade wà àdúrà wà lọ ẹni táwa rò pọ̀ wà níwájú ó lè jẹ́ ẹ̀yìn lọ́wọ́ ẹni dáwọn àrùkọ́ wà lẹ́yìn tó lè jẹ́ wájú tó ṣe ni lọ́wà ẹnìkan kan ọmọkọ̀ọ́rẹ́ ẹnìkan nù wà lẹ́yìn ọlọ́run bó ṣe wá jẹ́ wájú ọlọ́run ọlọ́run nìkan lọ́mà wọ́n gan òní ló dùn wọ́n lẹ́yìn kan sáàmì ìmánì kò sì máa wá bẹ̀rù rẹ̀ ibo ni kò rẹ́ wá dé òní bá nítorí ọmọ ìtọ́lọ̀ ti fi ríjìn nínú ẹ̀sẹ̀ oṣù mọ̀ ìtọ́lọ̀ kọ́lẹ̀ bó ló ṣe wá wọ̀n nínú àwọn iṣẹ́ ẹni tó ṣe ọmọ ìtọ́lọ̀ ti gbà ọmọ ìtọ́lọ̀ tọ́lọ́wọ̀n gbà bóòlù tó wá sọ pé ipò bá ilẹ̀ yìí ti dé ọ̀daràn ni o ọ̀daràn ni o ọ̀daràn lẹni tí ń pè màkàmàkà làwọn wà ọ̀daràn ni o ta ló sọ fún ta ló fi hàn jàmà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní kí ìmánìwó dúra wọn lọ kí bẹ̀rù ọlọ́ọ̀bá wọ́n sì ju ara wọn lọ lọ́lọ́run fi ní ìlà akramakum inda Allahi ẹni tí ó ní àpọ́nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run tó wà nípò àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run jùlọ òun náà lẹni tí ń bẹ̀rù ọlọ́run tí ìbá ti ń bẹ̀rù ọlọ́run yóò ní ìmánì sọlọ́run ọlọ́wọ́ sọ́nù Qur'an ọlọ́wọ́ bá ní thumma awrasna al ní àmọ́gbà wọn ka kùrá nìkan fàmílẹ̀ ohun bẹ́ẹ̀ ni mo lè náà sí àwọn mí sàbòsí fúnra wọn ẹ̀rọ àwọn tó ń sàbòsí fúnra wọn yìí òun náà làwọn tó jẹ́ pé mọ̀mí níbi ẹlẹ́sẹ̀ ọgbọ́lọ́gbọ́ àmọ́ kò lè má ti sẹ̀ lọ ọgbọ́lọ́gbọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ yóò máa rí sínú àwọn ẹ̀ṣẹ̀ yóò máa jáde padà yóò máa túbọ̀ yóò máa padà síbẹ̀ ọlọ́run láwọn yẹn zọ́ọ̀lì mọ́lẹ̀ náà sì yí ń sàbòsí fúnra ẹni ibi ọba gbé rẹ̀ síwájú ọlọ́nà lọ́wọ́ fi ọ̀sìn ọlọ́ọ̀lá ẹni kejì wàmínihàn mọ́kútẹ́sìt ọlọ́wọ́n bá láwọn bẹ láàrin àwọn bẹ láàrin àwọn eléyìí àwọn ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n wọ́n sì máa jìnà sí ẹmọ́sí ọlọ́wọ́n wọn ò ní ṣe iṣẹ́ náfìlà èyí tí èso ọ̀ràn yàn lérí wọn bọ́bá ti kírin ọ̀ràn yẹn rẹ̀ tán ọjà lérò tọba sì ti gbàwẹ̀ Ramadan tán ẹ̀rìn ìbájọ́ àlàmíjà ní mẹ́tẹ̀ ìṣẹ́ nípa gbàwẹ̀ yọ́ máa jẹ oúnjẹ lọ ní bọ́wọ́ ti ṣe tọ́jú wọ́n ti jọ sàkátá ni ní sàárà àgún ní aníṣẹ́ dandan ní tọ́ tàbá wọ́n kìí ṣe dandan ẹ̀tọ́ sọláwọ̀ àdékùn ẹ̀má lọ èyí tó jẹ́ dandan mo ti ṣe kí ni mo ti ṣe yọ́ máa ṣe àwọn iṣẹ́ ọ̀rọ̀ àwọn tó ń gbé pẹ̀lú ti talákọ̀ọ́kọ́ lọ àwọn ẹlẹ́ẹ̀kẹta kàtígórì ẹlẹ́ẹ̀kẹta wọ́n mìíràn wọn sáábí kún bèèrè kọ́ra àwọn eléyìí gba wájú pẹ̀lú àwọn sẹ́ẹ̀rì bèyí dè nílá kèéfà àwọn náà ni wọ́n sọ̀rọ̀ àwọn dàbẹ́ wọ̀ ọlọ́wọ́n ọba lọ́yọ̀ dàbẹ́ fún wọn bí wọ́n ti àwọn tá ẹ̀rí àwọn ilé àwọn kòẹ́lẹ̀ kẹta yìí ọlọ́wọ́n bá ní àwọn àyẹ wọ́n ti gba wájú wọ́n máa ṣiṣẹ́ ọ̀ranyàn wọ́n tó máa ṣe náfílà wọ́n gba ramada yóò gba monday thursday yóò gba 13 14 15 tó bá yọ sàká yóò máa tọrẹ nígbà tí ó tòsí kò sí nítòsí gbogbo àwọn ṣe náfílà náà máa ṣe àwọn tàkọ́kọ́ náà wòlí ọlọ́run làwọn náà àwọn wòlí ọlọ́run ọba tí gírèdì tí wọ́n wálẹ̀ lẹ́yìn náà làwọn tó wà láàrin lẹ́yìn náà làwọn tí wọ́n wà ní wájú èyí tá àmẹ́lọ ni pé kọ́lọ̀mọ́sàfẹ̀mí àti ẹ sínú àwọn tí ó máa ti ṣe ọ̀rọ̀ àyàn tí ó tún máa ṣe nábílà tí ó máa ṣe tọ́lọ̀fẹ́ tí ó máa jìnà sí tọ́lọ̀wọ̀ sí yọ máa mutí yọ máa ṣe ṣìdálẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní wàlí rẹ̀ ibi ìmánì rẹ̀ dé náà ni wàlí rẹ̀ sékìní tó dé ẹlẹ́ẹ̀kejì òun ní ṣe ìbàjẹ́ àmọ́lẹ́yìn ọ̀ràn yà kò ní ṣe náfìlà wọ́n ní ibẹ̀ náà wàlí ìjẹ náà ni ẹlẹ́ẹ̀kẹta òun ti tẹ̀ òun ó máa ṣe ọ̀ràn yà yóò máa ṣe náfìlà yóò sì máa jìnà sí ìbàjẹ́ yóò máa ṣe tọ́lọ̀ ní ó ṣe àwọn eléyìí làwọn tó gbọ́ wájú ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa suratu Fatir ní àyà yẹn wa suratu Fatir àyà 32 suratu Fatir àyà 32 ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ti ní ìjàkadì kọ́ aṣegí ni àjòrà wa lọ níbo ni wọ́n wá wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí níbo lèmi wà níbo ni wọ́n wà ká lè jẹ́ ìṣẹ̀ wa kí là ń ṣe wàláhì ọ̀kan náà àwọn àbúrò ìyá wa Aisha radiyallahu anha wọ́n ka àyà yìí fún ìyá wa Aisha ìyá wa Aisha 1 2 yàwó Aisha wa ní arákùnrin yagula wọ́n ma yí kod zahaba alimoktasidun àwọn tí wọ́n bẹ láàrin yẹn àwọn ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kú wà zahaba asáàbíkún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba wájú àwọn tẹ́wà nípò alákọ̀ọ́kọ́ yẹn àwọn náà ti lọ وبقي الظالمون أمثالي وأمثالي الله أكبر wọ́n ní àwọn tó ṣẹ́kù láyé sí àwọn alábòsí bí èmi àti wọ́n báyìí nígbàtí yàwó àìsà wá ń ju rẹ̀ sínú àwọn kàtígórì àwọn tíkréjì wọ́n lọlẹ̀ jù bó wá ní wọ́n ẹni bá ní wà ní ìní mi ń bò ti sọ́hùn sísọ́tọ́ sọ́hùn onílẹ̀ ló já ibo ni ya, wa ìṣàtúra wọn sí èyí tó kéré jù ẹni kọ́ wa ní àwọn àgbọ́lọ́ làwọn jọ ń ṣe méjì lọ́wọ́ báyìí òun lè pàdé àtẹ́lù musa mọ́júmọ́ ni òpòrọ́ ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí kí là ń pè ní iman kí là ń pè ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àti iman ìmọ́lẹ̀ ẹ̀rí ẹbọ àtẹ̀ṣẹ̀ òkùnkùn ni nítorí òjì adẹni ọlọ́run bá kiri jama ìbọ̀rìṣà àti kíni àtẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n dẹni ọlọ́run kí ló dé tọ́jú dẹni ọlọ́run àwọn rọ́jú wọn ọ̀bọ̀rìṣà wọn ò ṣiṣẹ́ ọlọ́run wọn ò jẹ́ kí ìṣètọ́nà gbé wọn ṣẹlọ́run sifatul awliya mélòó láti kàjàmá mélòó láti kàjàmá méjì àwọn tí wọ́n nígbàgbọ́ àwọn ẹni kejì kọ́ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ ẹlẹ́ẹ̀kẹta jama aláwòlẹ́yàwó wọ́n múlẹ̀ ábìdúnà òun náà làwọn tí wọ́n sin ọlọ wọ́n máa sin lọ pẹ̀lú ẹ̀sìn tọ́jọ́ rányà wọ́n máa ń sin lọ́wọ́ ọba pẹ̀lú àwọn ẹ̀sìn táàṣe lọ́rọ̀ àyàn lé wọn lérí yọ́ wàá mú náfílà yóò mú ní ìbáadà bí ìgbà tí ń jẹ́ ọ̀rọ̀ àyàn kìámù lẹ́yìn òní já àwọn súnánù ọ̀rọ̀ wá sí táàmù ẹ̀yìn àkájọ́ òkèrùn kọ̀ọ̀kan òní já ààwẹ̀ tí èso ọ̀rọ̀ àyàn lé lérí kò ní já yọ́wọ́ ẹlẹ́gẹ̀ẹ́ nẹ́fílà àtọ̀rọ̀ àyàn ó dàbá kan lójú ẹ̀ ẹ̀yọ́ ti bá débi ti ń di wà lé yọ ma kẹrùn bẹ́yàn bá ti kẹrùn ọ̀nà yàn ẹ̀yẹ ma yá ni kí lọ fẹ́ sọ di wòlí bá a ń ṣe wá sí lọ́wọ́ ìjọba tàbá bá wà sí ìyàwó káàbọ̀ tàbá dìde wà sí ká tó fi mà pé lágbájá ń ṣẹ̀sìn àbá ń ṣẹ̀sìn òun náà ní kásìkò òun tó kọ́ mọ́ jìdí ọ̀sọ̀láàtọ̀ àmúlù tí pílà ìsìn ní jama tí pílà bá ti wó nínú ilé kẹ́lẹ́kù mẹ́ kò sí kankan wà kágbẹ̀rọ Ramadan dáadáa ní ọgbà àwẹ̀ bóòlù ó ti wá ní wòlí oòyọ zakanu owó rẹ̀ bóòlù ó ti ní wòlí olówó ọ̀lọ́ hajj bóòlù ó ní wòlí àwọn òkú ẹ̀sìn ni ẹ̀sìn làá máa ń sìn di wòlí ìwé bí wòlí máa yàn àwọn wòlíì eléṣìṣì ń bẹ́lẹ̀ Yorùbá ma ní ilé lágbájá ńlọrin ilé tàmàdò lóṣogbo bẹ́ẹ̀ bá débìkan ní Cairo ẹdébìkan sí nìka àwọn ẹ̀jẹ̀ wàlíì wàlíì àwọn àbọ̀ wàlíì ẹ̀jẹ̀ wàlíì kọ omi wàlíì ni ọ̀daràn àwọn ọ̀daràn wọ́n ẹ̀ bí wàlíì máa wọ́n máa ṣe kí ni wọ́n máa ń ṣiṣẹ́ ni anẹ́bọ̀ àmọ́ àmọ́ sàṣẹ́ tàlàfà rẹ̀ sí kan kéwú jẹba jìbìrì tẹ́nìkan máa gbé wọ́n bí kéwú máa wọ̀nyí àníwò bí máa nẹ́bì gan bí kéwú ọba yíyọ ọwà lọ́dẹ̀ kéṣì èyàn máa ti ṣe ọ̀rọ̀ ẹ̀yà lábẹ́ náà ní kọ́ máa tọ́jú rẹ̀ àti bàbá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yà ni wọ́n kọ́ dọ̀rọ̀ fúkà látà àbúrò ìlà ìyá wábìlì wáyìdẹ̀ ìsàdà ọlọ́run mo sí dandan kẹ́ máa sẹ̀lò mí lẹ́yìn mi mo sí dandan kẹ́ tọ́jú àwọn arúgbó yìí ọ̀rọ̀ ẹ̀yà láńkà wọn òun kí lù wá lọ́wọ́ màmá wá ń pín máa bọ̀ máa bọ̀ ọwá ní ẹjẹ́ parí lù wá àyìnbàkámà sí ọ kọ́ tọ́jú ìyá rẹ̀ dandan ní lù wá náfìlà okùn ẹbí rẹ̀ já okùn ẹbí rẹ̀ já ọwá ní ìwọ̀ ọtí ẹ ìwọ̀ ọlọ́lẹ̀ iṣẹ́ náfìlà kan bóyá ọlọ́run lè wọ́n láti ṣe náfìlà kan tó bá wọ́n ṣe náfìlà okùn ẹbí fẹ́ já wọ́n lọ wọn lọ lọ wá sí ńlọ alẹ́kọ̀ọ́ bọ́ọ̀bá lọ alẹ́kọ̀ọ́ sí ọgbẹ̀sẹ̀ bọ́ọ̀bá sókùn ẹbí ọgbẹ̀sẹ̀ priority yẹn aláti máa láàbí ní máa gbé síra wọn ọwọ́ wọn náà àdísì Imam Bukhari ọlọ́pàá sábà ní kí bàbá náà rahimahullahu ta'ala rahmatan wasi'a téèyàn téèyàn bá mẹni tí ń jẹ́ Imam Bukhari kò lè rójú tó ẹ̀sìn rẹ̀ tí ó fi bọ́lọ̀ tí ó fi lọ lè bọ́lọ̀ gbogbo ẹ̀sìn wa pátá gbogbo ẹ̀sùn rin ó kójọ sínú sọ̀yọ́ Bukhari ọ̀rọ̀ wà ní ìtafẹ́ sọ yìí náà nínú Bukhari náà láti mú ẹwà ní láti sì àdísì àlùkùdù sí ni àbúrò ọ̀dà náà fi sọ pé ọlọ́run sọ pé tẹ́tà mẹ́fà ti ní ọlọ́run sọ pé tí ìbá ti dáyà kúrá òun náà pẹ̀lú àdìhàdìsù kùtù anábì lọ́lọ́wọ́ ipe mọ̀nà àádà ní wàlíyà ẹni bá ń bá wàlí mi ni wọ́n má dàkọ́rọ̀ bá ìlẹ́jà àbùdí bìmísìlì àdáyé mọ̀tàrọ́tù àlẹ́ ẹrú mi yẹn kò sí nǹkan kan tó fi súnmọ́ mi tí mo fi wá di pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gan kò súnmọ́ mi pẹ̀lú kankan àfi pẹ̀lú nǹkan tí mo ṣe ní dandan fún kọ́ máa ṣe lọ́rọ̀ àyà ọ̀rọ̀ àyà lọ́kọ̀ọ́kọ́ máa ṣe kó tó ní wàlí wàlá yà zálọ àbúrò yàtọ̀ kọ́rọ̀ bìrì lẹ́yà nígbà ọ̀sọ̀ ọ̀rọ̀ àyà ta kò tó wá yẹ kò bò lẹ́ni tó jẹ́ wá nífẹ̀ẹ́ òdìdọ̀ rẹ̀ wà ní ọlọ́gbọ̀n fẹ́ yà kí ni wọ́n lọ́ máa ṣe ní ìsìn nínú àdéṣà lẹ́bi wọ́n máa ń ṣiṣẹ́ ọ̀rá yà wọ́n náà wà lọ́lẹ̀ ébè lọ́wọ́ àpapọ̀ ẹ̀dá kan àwọn orin dandan tá a gbọ́dọ̀ ṣe nínú àwọn ẹ̀sìn kìí ṣe erúgbìn ẹ̀sìn islam nìkan o àwọn dandan tó wà o ìwé lọ̀rọ̀ ya ayé àti bàbá yẹn ti mọ́tọ́ lẹ́ẹ̀kan yẹn dandan ni o dandan ni o bí bàbá àtijọ́ ìbára ọ̀hún sẹ́tọ́ ń tọ̀ ọ́ àdísì yóò yẹ wa pé èyí ó ti wà lé ọlọ́run pẹ̀lú kọ́ máa sin ọlọ́run nǹkan méjì lèyàn máa fi sẹ́sì èyí tó jẹ́ dẹ́dẹ́ àti èyí tó jẹ́ náfìlà nínú àwọn náfìlà ó náà ní súnmọ́ ọ̀rọ̀ wá síbà méjì lálóhun nínú ẹgbà wákà àwọn ní mẹ́wàá ni láka lẹ́yìn maghrib rákà méjì lẹ́yìn ṣáì onímẹ̀lú jama onímẹ̀jìlá àwọn tó wọ́n ní mẹ́wàá ní rákà mẹ́rin kásókè sórí yẹn àwọn ní ìrìwáyà táwọn ká àdíṣì táwọn ká o ní pé rákà méjì kásókè sórí àdẹ́bì sọ nìkan ó sì sọ rákà mẹ́rin kásókè sórí àwọn tó bá ti mẹ́rin kásókè sórí tí wọ́n máa jẹ́ méjìlá lójúmọ́ àwọn tó bá ti méjì kásókè sórí tí wọ́n máa jẹ́ mẹ́wàá sàgbọ́n sàǹkẹ́ wúbáyìí àgbọ́ tọ̀ ṣẹ̀rí àwọn tí ọ̀rọ̀ wá sí báyìí èyí máa fi di wòlíì ni nǹkan kan bẹ́ẹ̀ fi déyàn fi di wòlíì fún lónìí ilẹ̀ òkun kọ́dà èrè kọtán láti ní ẹ̀sìn pọ̀ ẹgbó ìhẹ́rí ẹ̀sìn kọjá ẹ̀rúgbà yìí ẹ̀sìn

bóòrùn bá yọ lọ́wọ́ mọ̀ yẹn náà sílẹ̀ ọ̀dùn àwọn tí wọ́n bọ̀ òrùn àtùkùn làwọn náà máa dúró tẹ́ máa ń kí ọlọ́run wọn bá wọn pé wọ́n máa tún yọjú láàárọ̀ yìí ẹ káàbọ̀ àwọn tí wọ́n sin òrùn lásìkò yẹn ìwọ́n náà mọ̀ yẹn náà sílẹ̀ àmọ́ tóòrùn bá ti yọ tán bí wọ́n gbó bí mẹ́jọ mẹ́sàn-án títí tí zúrì ó fi ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí zúrì bá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àtùkùn ẹ̀ ti tán ó kọ́rọ̀dá tẹ́ ìtẹ́kàn kó di wàlí lẹ́ni láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀rọ̀ kọjá alásàlásù nígbà tí ń di wàlí tọ́lá ọ̀lẹ̀ ọ̀tẹ́ntìkì lásọ̀ lẹ́yìn náà níjọ́ àlàmísì ọ̀pọ̀ ìbí mọ́núfọ́lọ́hún bọ́ọ̀jẹ́ sàrí ọ̀rọ̀jú níjọ́ mọ́ndé ọ̀pọ̀ ìbí mọ́núfọ́lọ́hún bọ́ọ̀jẹ́ sàrí ọ̀rọ̀jú ó di wàlí bọ́ọ̀bá ti ń ṣe báyìí náà wọ́n ṣe máa ẹ̀lẹ́fẹ̀ẹ́ wọ́n máa gbé ọ sókè ọwọ́ di 13 14 oṣù ojú ọ̀run ọ̀rọ̀ ojú ọgbà thirteen ọgbà fourteen ọgbà fifteen àyàmùlùbí ọlọ́run wá kádàrá ọ̀rọ̀ bàtọ́ lọ́mọ wọ́n ní ìní ní seventeen àwọn àbúrò ní mú mẹ́ta mi mú jọ mẹ́ta mi jọ mẹ́ta làbẹ́bí ń pè é láàrin oṣù àmì ìtọ́lọ́lá jù ní thirteen fourteen fifteen gbogbo tó ṣe kí lọ yà ọ́ ó yà wà nínú ẹ̀yọ́ màá yá ni lákìn mistake dáwà ń ṣe òun náà ti pé láti kọ́dàm alfàrá ìlú láti kọ́dàm nàwà bílù alẹ́lfàrá ni a gbọ́dọ̀ ti ọ̀ranyà àní a gbọ́dọ̀ ti dáfílà síwájú ọ̀ranyà ẹni bá ní ṣe yẹn kọ̀yá wà lé o ìyàyàkúyà ni wọ́n lásìkò orún ọwọ́ amúdẹ̀sí bá wọn pé láìláìláìláìláìláìláì wọ́n ni wọ́n ti pèrún láìláìláìláìláì ọ̀yá wòlí ọ̀wọ́n yẹ̀yà kúyà ẹ̀gbọ́ ọ̀gbọ́n tánàbí sọ́rọ̀ àti ọ̀gbọ́n tánàbí lọ́lọ́n sọ́nù anábì ni wọ́n má tàkàlọ́bà ìlẹ́yà àbùdí ẹrù mi kò súnmọ́ mi pẹ̀lú kankan bí mísìlì àdáyé mọ́pútàrà tó àdé ìsìnkú ṣe lọ́ra ìyàn fún lọ́kọ́kọ́ ṣe wọ̀láyà záàlù àbùdí lẹ́yìn náà yàtàkọ́rọ̀ mi láyé bí nàwá fìlì níṣẹ́ wọ́n ṣe náfìlà ẹ̀yọ́ ma yára mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́yìn àìkéwú kò jẹ́ àmàbá ti ya wọlé ẹ̀lùmí ọmọ yẹn náfìlà lọ́wọ́ wọ́n sì gbéràn ọ̀rẹ́ yẹn dúró alẹ́bìnrin láwọ́ kí mọ́tí sọ́lá tó bá ti gbẹ̀rọ ara yàndó fàdá sọ́lá ta ilẹ̀ lọ́túbà ẹ má kírùn kankan mọ́ èyí tí wọ́n kí náà ní kẹrọ bá wọ́n tí ó ti fẹ́ ya wòlí níwọ̀n yẹn láfílà wọ́n ti kọ́ ara yà lọ́wọ́ sí ya wòlí nu iya yakuya tó bá ti gbá Allahu akbar sàláwà alẹ́kọ̀ọ́ tó mọ̀ dáa ni wọ́n sọ pé kí náà rí dáa nígbà wọn ní Allahu Akbar anábì ní ẹni tó bá kírun rákà méjì ká tó kásọba ìtọ́lọ̀ ó fún ó tóbi ó lóore ju gbogbo tó wà nù ayé lọ rákà méjì ká tó kásọba ká tó kírun àsọba rákà tá àlùfájì nígbà rákà tá àlùfájì tó bá wọn bóò ní ṣubúrì bóò lọ wá tó bóò ní zúrì wá tó bóò ní ásìdì tó bóò ní mangébì tó bóò ní ṣáì tó. ẹ̀rọ àwọn míì tún aláwọn ṣe záwéyà nírọ̀lẹ́ ìjọ jimá aláha aláha aláha kí wọ́n fẹ́ yà wòlíì wọ́n fẹ́ yà àmọ́ wọn ò rí yà bí ọba ti kí wòlíì yà wòlíì nítorí kéwú ní ọjọ́ ọmọ tó yẹ kó ṣe àti tí ò yẹ kó ṣe kí ni kó ṣe àwọn jẹ̀mọ́ sáfẹ́ kí wọ́n wá dúró ń ta wọ́n pẹ́ tọ́mú kádà mú pé ẹni ó tó wọ́n pẹ́ sí ìtàlẹ́sẹ̀ yóò dá ìtàlẹ́sẹ̀ ọ̀dá o ìtàlẹ́sẹ̀ wọn ọ̀dá tẹ́ẹ̀ bá lẹ́ni sọ fún yín kọ̀dá alákọ̀ọ́kọ́ ni pé bíbí àkọ́ ni ìkókó ìlú èyí sì fi bídí àsìlọ̀ súnà ní wọ́n fi ń kí ni ní wọ́n fi ń sílọ̀ àsìkò náà wà tó jàmá pé kò ní fi ti ń ṣe lẹ̀ ẹ̀rọ àbá mi yọmọ ṣe wà sí ọ̀rọ̀ tó fẹ́ sọ kò tí ì bá débì kan ilẹ̀ súnmọ́ lọ lọ́bá ní ẹjọ́ kólẹ̀ àsìkò ní ti tó lóòótọ́ a sì ilẹ̀ ti sú mọ́gírídè ní mọ́tẹ́ẹ́ wọ́n kọ́lá anábì Muhammad lè tẹ́ sálọ́bà àlàbì anábì Muhammad tó gbàgbọ́ lẹ́gbẹ́ ni kọ́tẹ́ magiribi taa tàbí ìwọ tàlámù ẹni kéwọ́ ẹ̀sìn wá àti tó ń ṣe fáwọn èèyàn gan torí ni kí ni láyé gan tó lẹ́yìn ní ẹni kálukú náà èyí tí sí gbogbo wa tá a jọ mọ̀ pé mùsùlùmí ni wá òun náà fàwáìlú ni mùsùlùmí ọlọ́run bá ní ibì kan bẹ nínú ná wáìlú ni wọ́n pè bẹ̀ àlẹ́dí náà wọ́n á sọ láti ìsàwùn àwọn tí wọ́n máa ń kírun lọ́lọ́run kù síbẹ̀ òun náà làwọn tí wọ́n máa ń jẹun pọ̀ láì ní rízì tẹ́sẹ̀ faramọ́ mọ́tẹ̀sẹ̀ kú tẹ̀ máa ń bàbá kàmásílẹ̀ ń gbé oye wọ́n yá kìí ṣe wàlẹ̀ àwọn wàlẹ̀ ọlọ́run ìfihàn ṣeré ọwá wọ kálúwà wọ kírun jama ìwọ ọkùnrin àfọ́dúlé bá nábi adẹ́bí ní àtẹ̀mẹ́ta nìdá ṣé nígbà tí ojú rẹ tó fọ́ séjì lòdì sọ ń gbọ́ afọ́dúlé ń gbọ́ adẹ́bí ní dáadáa ní kò lè kírun jama nígbà wọn ní ká fọ́jú lè kírun jama ẹ̀dọ́ wa yájú rẹ̀ wájú gbónú lé wọn láwọn sálúwà olóṣù mẹ́rin alówà ọlọ́dún kan ìgbà tí ó fi jáde ló ti ya wòlíì ẹmọ́lú wòlíì lẹ́wọ́yá yóò ti ya wòlíì ṣẹ̀dọ́nì yóò ti di dàkúdà ẹ̀yọ́ miami aláwòlíyà nọ́mbà 4 alákọ̀ọ́kọ́ kiri jama kíláàsì láwá káwọ́ bá yàyàkúyà ọ alákọ̀ọ́kọ́ kálí imani ẹlẹ́ẹ̀kejì kọ́ kálí imani ta wí ìyẹ́ òní sóògùn mọ́là ń sọ ohun báwọn bá ti ń gbé àgbàdá kaná tó sì ju orí ló gbòsí láàyè tó nẹ́tọ̀ tó pátá rẹ̀ bó tí wọ́n lọ táwọn ọmọdé kí wọ́n lọ tó ń lágùn yànkà èsì wà ní lórí ọmọ kásúsú bọ́bọ́ wá dẹ àrin ìwà àtọ́lọ́hun ọpáyà àwàjọ lọ́lọ́ tó wá ka àrin ìwà àtọ́lọ́hun ọwà fẹ́ ó ń jòkó lórí bẹ́ẹ̀dì rẹ ó sùn nínú kọ̀rọ̀ rẹ ọmọ wa ṣe ọlọ ọmọ bá ń ọ sàrí pa fóònù rẹ ọlọ ìbẹ̀rù ọlọ́rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́kì ẹlẹ́kẹta àáfi àsìkò lẹ̀ fún kíni fún yẹ̀ẹ̀sì wà ní ìmọ̀lẹ́sì lọ́ni àmọ́lẹ̀ yorùbá wọ́n wọlé ní sí wá o àwọn wọlé ìdí ìgbà rẹ̀ ramadan wá o wọ́n pọ̀ nǹkan kí ní kí ló dé ah, ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ẹ ti dá ọlọ́mọ nìyí àwa ti dá ọlọ́mà nílì ká fi lọ́wọ́ bá má ẹ̀yin tẹ́ ti dọ́lọ́mà ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn bàbá ẹ̀ máa kíkà ẹ̀ òṣùl ẹ̀yin lẹ́ máa gbà wẹ́ ọ̀gá sọ lójò dúdọ̀ lójò dúdọ̀ ó ní máa fi fi panú kọ́ máa gbà wẹ̀ kọ́ máa darẹ̀ náà nílò tó àmọ́kèjì wàlí tọ́lọ́ọ̀ wàlí ìjẹsùn kọ́lọ̀ sọ ní bẹ̀. ẹlẹ́kẹrin ìjọba aláwòlíyáwó humu zakiruna lillahi bi qulubihim wa alsinatihim àwọn wàlí ọlọ́run wọ́n máa dárúkọ ọlọ́run ní gbogbo gbà pẹ̀lú ẹ̀ ọkàn wọn wọ́n máa rántí ọlọ́run pẹ̀lú ọkàn wọn àti pẹ̀lú àwọn wọn. anábìjọ kọjọ sọ́dọ̀ anábìjọ sábà kọlẹ̀ ìdúró àlẹ́bìn ní àwọn mọ̀kànrí june wọ́n ti gbàwájú everybody kọlu wọ́n mọ́ ní mọ̀kànrí june àwọn sọ̀hábà wọ́n ní rí ànábì àwọn owó ní mọ̀kànrí june tó ní wọ́n ti gbàwájú àlẹ́bìn azákirú na lọ́ha kẹsíra wà zákira àwọn tí wọ́n máa rántí ọlọ́run lẹ́nu tó sì ṣe déédé tó wà lọ́kàn wọn lọ́kùnrin wọn àti lóbìnrin dárúkọ ọlọ́run àwọn àwọn àwọn ẹ̀tùmọ̀ alìmọ̀fárìdù òun náà ni alìmọ̀dáwù mún alẹ́dẹ́kẹ̀ àwọn tó dé pé always ni wọ́n máa rántí ọlọ́ they remember Allah subhanahu wa ta'ala kìí ṣe ìrántí ẹnu tí ò dé ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ ìyàwó ní ilẹ̀ Yorùbá lè ní wọ́n lọ lọ́ọ́ ṣe láìláì láwù 10 million láìláìláìláìláìláì ọjọ́ ń sọ dáa ẹnu nìkan làá tí wọ́n rìn kọ̀dọ́kan nígbà tí mo pé ọ̀dọ́kàn ni pé kankan yẹn tó tó mú pẹ̀lú ọṣẹ tó kù nínú gbá lẹ́yìn ìgbà tó ṣe láìláìlá láwùtán tó lè wẹ̀ lẹ́kùnlé nítorí kájẹ ọmọ pa ọ nítorí kọ́nà òsì ló jẹ́ àmà pé ọ̀gbàgbọ́lọ̀ ní sínà ọ̀gbàgbọ́lọ̀ ọba ní dáàbò bò yẹn láìláìlá láwùsì ní láàárọ̀ ọ̀tíkọ̀ kò sẹ́ni tí fún yẹn lárúsìkì lẹ́yìn ọlọ́run láàárọ̀ kò sẹ́ni tí sọ̀yẹ̀ lẹ́yìn ọlọ́run láàmú yìí kò sẹ́ni tó ní àmà bẹ àbọ́lọ́run láàmú méjì kò sẹ́ni tó lè pa wá lẹ́yìn ọlọ́run ìtumọ̀ láyé láyé láwọn ọdú kọsọ́bà pọ̀lọ́lọ́ láyé láyé láàtọ̀ òun wí ni ọkàn sọ ni kò ṣiṣẹ́ nínú ọkàn rẹ̀ tọ́wọ́ ṣiṣẹ́ nínú ọkàn rẹ̀ ni ibi táà ti ń bọ̀ ọkọ̀ yẹ ká ti gbọ́ ọ wọ́n ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ ṣé wùmí jẹ̀má ẹran àwọn bàbá oní ifá tí wọ́n dábàá yẹn wọ́n gbẹ̀rẹ̀ ẹran òbúkọ tí ṣé kan mú ti gẹ́sàrì ní gẹ́sàrì kan sì fọ́lọ́ ní tọ́lọ́un ọlọ́ni fasọ́ lè rọ̀ bíká ẹgbẹ́rún fọ́lọ́ nìkan wà ní àrì lè rọ̀ bíká ẹgbẹ́rún fọ́lọ́ nìkan sí wàlí wàlí ni wọ́n gba adìẹ lọ́wẹ́ tí wọ́n bá ń pè wọ́n wàlí afọ̀lù zikiri láìlá ìlàlá anábì ní ìrántí tó ga jù tí ìbá bẹ́ẹ̀ rántí ọlọ́run oníkéèyàn máa pòrí láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá ó lè wí fún wákàtí kan àdéhùn wọn náà mọ̀ pé ẹ̀mí rẹ ti ọlọ́run ti ẹlẹ́fẹ́sì ẹ̀mí rẹ ẹ̀mí rẹ ti ó ti ga sókè lọ́jọ́ ọlọ́run ọba ó ti di wà ní ọlọ́ àmọ́ láìláha láwù ti ọkàn àti tẹnu là ń èyí ló ń gbà pé kò sí lómi ìlẹ́yìn ọlọ́wọ́ bá dáadé máa sìn dáadé máa bẹ̀ dáadé máa gbẹ̀ dáadé gbára lé dáadé fẹ̀yìntì àá ọ̀tọ́ ọ̀lọ́lẹ̀ ewé gbé awo ọwọ́ ń pè wà ní yan gbọ́lẹ̀ tó wáyà gbọ́lẹ̀ tó fẹ́yà lẹ́yìn náà nínú àwọn kan tá a máa ń ṣe láti gáàrù wọn ni àṣàlátù alàdínàbì àdébì tẹ bá ṣe àṣàlátù kan fẹ́mi ọlọ́run àṣàlátù kan fẹ́mi àdínàbì sàlàdà àlọ́sàlà àdébì tẹ bá ṣe àṣàlátù ẹ̀yọ̀ kan fẹ́mi àdínàbì ọlọ́run ó sì ṣe kẹ́mẹ́wàá fún yín Allahumma salli jama ala Muhammad wa salli bó ṣe wíwú ọlọ́run bá ṣe kí á ti gẹ̀ bá nínú ọlọ́run sì máa sọ ní sọ́mà pé ìkí á ti gẹ̀ kọ́ máa bá ọ ìkí á ti gẹ̀ kọ́ máa bá ọ ìkí á ti gẹ̀ kọ́ máa bá ọ ìkí á ti gẹ̀ kọ́ máa bá ọ ìkí á ti gẹ̀ kọ́ máa bá ọ lẹ́mẹ̀lò lẹ́mẹ̀wá kọ́ wá ṣe àtàlásù 100 àbí 200 àbí 300 àbí 1000 ó ti lè wà ní àbójúwà yìí àmọ́ ọmọ ṣe súnà ọmọ ṣe kí ni ọmọ ṣe súnà àtàlátù lọ́sẹ̀ bá nẹ́bí tọ́tẹ̀lé ọ̀n tako súnà ọ̀n bẹ́ ìgbìlẹ̀ súnà ọ̀nẹ́wọ̀ ìṣáàdù súnà ọ̀nà ọ̀rẹ́ sàlátù sàlẹ́wọ̀ àgbà ọ̀n ni tọ́tẹ̀lé mọ́jẹ̀ mú gbọ́ àwọn nǹkan yẹn nìyẹn lẹ́yìn náà ọlọ́ni yára rẹ̀ nínú àmọ́nù sọ́lù àríwọ̀ sọ́lù ìjọsìn lẹ́yìn náà ọmọ ti aṣíkẹ̀ fún láì ọmọ tọrọ àforíjì fàkúlìtò ṣẹ́fẹ̀rọ̀ rọ̀ pápọ̀ iná òkà ní kẹfà ọlọ́wọ́ bá ní ẹmà ti ṣe aṣíṣàkúrò láà púpọ̀ ọba alákùnrin ni kò ṣe ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ tí ò lè fẹ́ jì ó lè di wòlíì pẹ̀lú kọ́ ọba sọ pé ìwọ ọ̀sẹ̀ lọ́hùn ẹni bá ti gbà pé wọ́n ọ̀sẹ̀ lọ́hùn kìí ṣe wọlé ọlọ́hùn ibi táwa dé yìí àwọn bàbá àlè fà àwọn bàbá o àwọn bàbá àwọn ti máa wájú ọlọ́run àwọn olóko aṣíṣàgà fún láàgán ká máa ṣeun ní máa sọ ìyẹ̀dì ọ̀rẹ́ ọlọ́run dàdẹ́bì sàṣánà tọ́lọ́ ti fẹ́ríkì iná fatahna laka fatahan mubina lè yẹ́ tó fẹ́rẹ̀ alákàláwò máa taqaddama min dhanbika wa ma ta'akhkhar ọlọ́run láti sàfúnjì fúnra àdẹ́bì ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ síwájú àti ìtọ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀ náà àdẹ́bì ní èmi ò jí lójúmọ́ àti kí n ṣe kí ni aṣíṣàgà fún láì nígbà ọgọ́rùn níbi ẹgbà oh, wá mi nígbà 70 ó sì aṣàfúnlá ọwá lọ́fẹ́ yà wòlí kí lọ́fẹ́ yà tásọ fún ọkọ̀ ọ̀sẹ̀ síyìn sẹ́lẹ̀ wà lérílẹ̀-èdè wa ń bí kọ́ lóhun ọ̀sẹ̀ lójúmọ́ ẹni wà bá dá dé ní ìsinsẹ́ sí mayẹ̀ sí láṣẹ̀ ọlọ́dẹ̀ kan lọ́mọ yẹ ọlọ́dọ̀ mọ̀ tá a ti fojú rí ká tó débi ọlọ́dọ̀ mọ̀ ọlọ́run máa tẹ́lẹ̀kọ̀ kan ṣe ní gbangba ní bọ̀rọ̀ hashtag bro láì èyàn máa fi súnmọ́ ọlọ́run ọba nínú ìjọsìn tá à ń fẹnu ṣe èyàn máa ya wòlíì pẹ̀lú ẹ̀ lẹ́yìn subhanallah wa bihamdihi subhanallah al-azim mo fi sọ pé ń ka àwọn ẹ̀sìn fún yín tẹ́lẹ̀ máa fi sin lọ́wọ́ ọba ẹ̀ lè ṣe ná pọ̀ ńlẹ̀ kọjá bàndírì subhanallah bihamdi subhanallah alazim subhanallah bihamdi subhanallah alazim subhanallah bihamdi subhanallah alazim anabi ni kalimatan anabi ni kalima méjì nbe e kan wí jáde lẹ́nu khafifatan ó fúyẹ́ lẹ́nu sakinatan fil mizan àmọ́ wúwo nínú òṣùwọ̀n òṣùwọ̀n wo jama alimizan alimizan ni òṣùwọ̀n ṣe wa tọ́lọ̀ ń bá fẹ́ wọn ṣe

tó bá wọ bẹ̀ tani ó bọ̀lẹ̀ nínú àwọn iṣẹ́ tó máa wá ṣe tí è sọ̀rọ̀ àyà tó jẹ́ náfílà tó jẹ́ azikar anábìwá ní tẹ̀kílà tani bí nìza subhanallah wa bihamdi subhanallah lazim tó bá ṣe lójoojúmọ́ nígbà ọgọ́rùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá fi lè rí nínú iṣẹ́ rẹ̀ lọ́rùn nígbà tí wọ́n bá ju nígbà tá a bá kó àwọn àgbàdo sí irin ske tá a wá gbé irin irin irin tá a wá gbé e sínú ọ̀kan bẹ̀ bóun ni ó ṣe ìjọba yọ tẹ̀ fún wa tí wọ́n bá fi ilé wo iṣẹ́ rẹ̀ tí wọ́n bá bá subhanallah alhamdi yìí subhanallah alazim ń bẹ̀ anábìrin tẹ̀kí ìlàtàní fílímìsà habibata ila rahman méjèèjì yìí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ àdẹ́bí ní ìtì sọ fún yín náà ní subhanallah wa bihamdihi subhanallah ìrọ̀lẹ́ kèé ṣe yìí tá a máa wí tá a máa fi dá wákàtí ọ̀dẹ́ mi o ṣẹ́rí wòlíì tábà yá ṣẹ́rí imán àtẹ̀sídíkù bìlẹ̀ kọ́líbì ẹ̀mí ní ọ̀kọ̀ọ̀kọ́ gbà gbọ́ tí ò ní sí èméjì mà wọ̀lẹ̀káwùlù bí nìsáàlì lẹ́yìn náà ẹni wọ́n máa wá sọ jáde wal-amalu bil-jawarih eríkèríkè ara wọn wá ṣiṣẹ́ tọ̀ ní tí wọ́n ń pè ní ìmọ̀ yẹn ní tí wọ́n ń pè ní ìgbàgbọ́ yẹn subhanahu wa ta'ala bi ṣe yìí àkọ́kọ́ mọ̀túnmọ̀ ẹ̀ fún ọlọ́run ọba ọpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala ọba tó tóbi tí ò sí kàmí tó tóbi ọba ma tó gbà tó tóbi tó fi ọlọ́kàn balẹ̀ bá a padà ẹ gan ó ti fẹ́ ibi tẹ̀ kankan lẹ́yìn ọlọ́run wípé àá tàbá nà ń da nà sí lọ́sànjọ́ wo anẹ́gàgàdà lò ìkiri yẹn náà ló tóbi ló ti jẹ́ pé wòlíì ìdọ̀run wòlíì ìdíjò <laughs> àwọn èèyàn wọ́n kàn wọ́n arọ́gbọ̀ ẹnu káàkiri tọ́lọ́mọjà bá wọn wà bẹ̀ ẹ̀mí yìí ó ní àkọ́kọ́ anẹ́bìsọ̀rọ̀sọ́lọ̀ anẹ́bìsọ̀kọ́ wa ní ìbádà kan tá a máa ń fẹnu ṣe gbogbo dáàmọ́ lè yàwó ní ìyáwá ìwọ̀ ìríyà nínú àwọn ìyàwó ànábì ọ̀dá láàrin ha wọ́n jò kólẹ̀ lẹ́yìn àtùbá wọ́n bẹ̀rẹ̀ sí dárúkọ ọlọ́run wọ́n ń ṣe àwọn àtìkárò ìṣẹ́sì ànábì wá jáde lọ ìgbà ànábì ọ̀dá àdíjẹ́ lásìkò dùwà bí aago mẹ́sàn-án aago mẹ́wàá ànábì bá tó bá ìyá wa ànábì ní áá ó sì wà láàyè bí o ti dárúkọ ọlọ́run láti ẹ̀yìn àtùbá àwọn ìyá wa ti sí mọ́jà wọn tẹlifíṣàn náà kọ́kọ́ sí ẹ̀wọ̀n wo fíìmù rà yìí àwọn ilé àwọn orí mọ́sí ọ àwọn ilé àwọn ọ̀nà kọ́bà àwọn wo fíìmù ọlọ́run sọ́rọ̀ níbi aburú bẹ́ẹ̀ kájú wá pé ìjábá ìsì kátà wá pé skáfà ìsì nígbà ìyàwó rẹ̀ bá ti wo fíìmù kí ni yàtọ̀ láàrin wọn àti ìyá sáté sọ yàtọ̀ bí lè wọ́n ti rí bẹ́ẹ̀ nílé tẹ̀ náà rí nítorí wọ́n bá ti wò tán wọ́n wọ́n láì bó ṣe rí tẹlifíṣàn ọkọ̀ ìjà pé ẹ̀dá pé sí wọ́n lọ́ màsìkò tó ọ̀fẹ́ wò kan ó sì mọ́ tó ọ̀fẹ́ wò lásìkò yẹn àsìkò yẹn lọ́wọ́ sí wọ́n yìí sí tẹlifíṣàn lókì nílẹ̀ Yorùbá bí mi ò sọ bò mí o wọ́n yìí kí n sọ fọ́mọ pé ẹ máa lè wo tẹlifíṣàn kò fẹ́ sùn wọ́n ṣe rí fún wọn gbọ́ mọ́ta kọlọmọdé ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn kọlọmọdé wọn ṣe rí burúkú jàmọ́ tẹlifíṣàn kọjá abẹ́ àwọn tó wà ń bẹ àwọn ọ̀tá ọlọ́rin àwọn obìnrin ní ìbádà làwọn ṣe jama ó sì ṣe ìbádà látàrí àṣùbà títí tó fi dàṣù gbogbo wa adábì ni mo ṣe bọ́ lórí àdúrà látàárọ̀ àmọ́lẹ̀ nígbà tí mo wọlé mo ti wí àwọn kẹ́límà kan mo ti wí lẹ́ẹ̀mẹ́ta kẹ́límà mẹ́rin péré mo ti wí lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n bá gbé e sínú òṣùwọ̀n àti gbogbo ń tọ́ ń tí wọ́n bá gbé sínú sùnwọ̀n yóò sì tẹ̀sùn wọn gbogbo tó ń gbé látàrọ̀ ìyàwó jùwèríà ó ní káàkiri ọ̀sáwò kí náà nábi wí subhanallah adada khalqihi wa ridha nafsihi wa zinata arshihi wa midada kalimatihi mímọ̀ fún ọlọ́wọ́ bá wọn ló ń ka gbogbo tọ́já mímọ̀ fún ọlọ́wọ́ bá wọn ọba tọ́jọ́ pé òun ní máa yọ́nú sí gbogbo nǹkan gbogbo sí ló ń ka rẹ̀ láti ṣe ṣùgbọ́n aláìfọ́lọ́ bí aládàṣẹ́ ọlọ́run ṣe tóbi tó bó ṣe ẹ́sì tó a fi ṣe ṣùgbọ́n aláìfọ́lọ́ bí kẹ́límọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bá tí ò lópin yìí bó ṣe pọ̀ tó ọlọ́run mọ iye rẹ̀ a fi ṣe ṣùgbọ́n aláìfọ́lọ́ àwọn bàbá wọn jọ náà máa ń wúyọ سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمات سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمات سبحان الله عدد قلبي ورضا نفسه وزنة عرشه ومدار كلماته àmọ́ sọ́dẹ̀mì ìbìṣẹ́ wa àwọn ọ̀rẹ́ ni wọn àmọ́ ìtọ́jáwà lójú ni pé àwọn kan dẹ̀mì àwọn kan ọ̀dẹ́mì tọ́rọpọ̀lọpọ̀ wọn ló tún ní àkáǹtì ògùn lé bàbá kan bẹ̀rẹ̀ ọmọdánjọ́ nílò lọ ẹbá lọ lẹ́kí ẹbá lẹ́sọ̀rọ̀ ọgbọ́n ni ẹni gbé àkáǹtì wá owó tí wá yíṣù ní mùsùlùmù gan o kèé lè sílẹ̀ lè o kèé lè sílẹ̀ alùpùpù lè o àkáǹtì òkun ogun ogun tààrà wọ́n wọ́n àkáǹtì wọ́n wọ́n yóò sì tóbi báyìí kí èèyàn lákàtí wọ́n wọ́n wọlé ẹmọ́ ti dákọ̀ bàbá nílò lọ́rin tí wọ́n ní àwọn wọlé ọlọ́run tó àwọn ọmọ tó bá kó tó lọ́run torí bí ọ̀rọ̀ wà nù ẹlòmí ìtúbá láàrin wọn tọ́lọ́run àmákàntì ọ̀kọ̀rẹ́ àkáǹtì òṣèkiri ọ̀kọ̀rẹ́ nínú àfihàn sínú ọ̀jàmá àìní pé a gbọ́dọ̀ jẹ́rìí pé nìkan nígbà tó kú ọmọ àdìsẹ́nà a gbọ́dọ̀ jẹ́rìí pé ẹnìkan nígbà tó ti kú ọmọ náà ìpè lágbàáyà yìí ọmọ náà a máa lè sọ pé ẹni bá kú lérí àkáǹtì ògùn ó kú kú kẹfẹ́ yìí ni ó ẹ̀ẹ́dẹ́gbọ̀n pọ́lọ́ náà lọ wé àwọn ẹlẹ́bọ níbo ni wọ́n wọ̀ iná lẹ́sìn sẹ́mọ̀ gbọ́dọ̀ sọ káwá ní ẹmọ́ sọ ohun ọlọ́run ẹ̀rọ wákúrẹ́ yẹn bọ́ àákà sọ yẹn mọ́tòlá àmọ́ kí individual pé ká ní náwó sí lágbẹ́jẹ́ báyìí táàsì máa kọ̀ọ̀rọ̀ rẹ̀ ọba alákàtì tàbí ní náà sì fẹ́ jẹ́ pé láàrin okùn ṣẹ́dún kan tó lè bọ́ lọ́hùn kó lè túbà àmọ́ tí ọba túbà àkáǹtì ò lè ìgbà lẹ̀ wájú ọ̀nà ẹlòmíṣì ní iṣẹ́ dáadáa ní ṣe rọ̀ nígbà wá kú ní káwá ní ó ti dọ́mọ ná àwọn bó túbà ẹlòmíṣì ní ṣe rẹ́ bọ̀ níṣẹ́ ni làwọn àmọ̀ ṣe àmọ́ nígbà tó kù ṣẹ́dù kan tí ó kú lọ́bá bẹ̀rẹ̀ sí gbé fóònù rẹ̀ nígbà wọn òkú wọn bẹ̀ lọ́bá kú lérí ẹ̀ àbí lọ́bá lọ lè wọ ẹgbẹ́ awọ àbí ọ̀rẹ́ díẹ̀ máa bá gbé lọ́dá bàbá làwọn tàn kan sí làwọn tàn kan sí dì wọn tàn kan sí lẹ́yìn wọn fífa gbẹ́rẹ́ lọ́bá kú lẹ́yìn wákàtí kan tàwọn bá ní àbúrò ah, ah, ah, yẹn kú òyìn rẹ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run yẹn rẹ̀ lẹ́yìn àfàwọn tí ànábì bá sọ pé lágbàjáì ọmọ àdìjẹ́ náà lágbàjáì ọmọ náà tọ́ náà sùn ti wá lérí ẹ̀rí ti wá lérí wọn irú àwọn al-mubashsharuna bil-janna ó sì jẹ́ pé àwọn ọ̀tá ọlọ́run kan tí wọ́n tún sọ pé kò rí bẹ́ẹ̀ ma pé àdíṣe òun rí bẹ́ẹ̀ ma àwọn orientalist àwọn ṣíà àtàwọn tó ń kàtẹ́ra wọn kọ́lọ̀ mẹ́ta bá ní fi wọ́n mọ́nà ẹ̀yọ́ ma yá mi àníbógunlé rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́ bẹ̀rù ọlọ́run ní àti gbangba ẹlẹ́ẹ̀kẹta ọmọ wa sí ọlọ́run ọ̀ranyàn àti náfílà ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin àhà ọmọ aránsí ọlọ́run ọba pẹ̀lú ọkàn rẹ̀ àti ẹnu rẹ̀ àwọn àbá àwọn dáa máa ti wípé ìrántí ọlọ́run ara kí ni ara ìbádà ni ẹjá dàgbò ọbẹ̀ ìpele bá nítumà ó di mélòó báyìí ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àdìmọ́kùn ní sún náà fi ìbádà sí ìlera ibi tí nǹkan wà nù àwọn tí wọ́n ní wọn ò ṣe nítorí àwọn èèyàn wọn ò ṣe nítorí ipò wọn ò ṣe nítorí owó wọn ò ṣe nítorí ọlá wọn ò ṣe nítorí Allah tọ́rọ̀ ọ̀yá kama wá sáwọn wà ní mẹ́rin ẹni gbọ́nà jẹ́ wọ́n ma omiru illa liya'budullaha ọlọ́run bá ní àpá iná ni wọ́n fi rí ọ̀nà àwọn ọlọ́run kúnà fáà kí wọ́n sì gbọ́lọ́n gbọ́ nìkan anábìnrin akọwọ́ fún akábọ̀ alẹ́kùn anábìnrin tí ń bà mí jù fún yín àṣíríkà asgar wọ́n náà ní ẹbọ kéékèèké kọ́ọ̀lù wa àṣíríkà asgar wọ́n ní kí ní wọ́n ni ẹlòmí ọmọ sinọ́ lẹ́nu yóò ní wàlí lòun sẹ́rí tí ń sọ jáde eléyìí kò ní jẹ́jẹ́ wà ní ọlọ́run mọ́ wọ́nlá wọ́n ní àwọn wà ní ọlọ́run yòókù fún ìbàdá tìyìn wọ́n máa fi ìbàdá wọn pamọ́ wáyé ìsáànà àti dáadáa wọn kàmà tó fi mọ́rí àtò àìdọ́ta ha ẹgbẹ́ bí obìnrin tí máa ń fi ẹ̀jẹ̀ menstruation rẹ̀ pamọ́ tó nífẹ̀ẹ́ káwọn èèyàn mà bẹ́ẹ̀ làwọn wọlé máa fi ìbàdá wọn pamọ́ àfi ìbàdá tọ́lọ̀ bá ní káfíhàn nírò ọ̀rọ̀ mọ́sùn ìbáyà lọ́lọ́run ní àfihàn ní àbí ànábì ní kún ní àfùléhà ẹ̀dẹ́rùn gbọ̀nsí tó ọ̀dà sí sínú ni ọ̀dà sí síta náà ni àbá kan tọ́lọ̀ òye lọ rẹ́jọ ni ó ní oníkárí ni làwọn alùsùn náà yìí ìwé náà gbọ̀n tí wọ́n dá sí ẹ̀dá fọ̀tà ní kéwò òye ànábì dáadáa kan sí a máa ń dá sínú ni ẹ bá dà sí síta ni wọ́n ní sọ́kùtù lọ́mọ kọjá gbogbo ẹsẹ̀ ó sì dá alùsùn náà ni wàlíì ni ó sì bọ́lọ́ sáà náà bì lẹ́nu bọ́lọ́ yá ya wòlíì ẹ̀rí ìrún jàmọ́ láti papọ̀ àfihàn ìrún ibi àfihàn tẹ́rà wọn èyí tó bá jẹ́ pé kìí ṣe dandan káfihàn káfipá mọ́yẹn ní ma ń sọ́yẹn ti wà ní ọ̀rọ̀ ọ̀fẹ́ fúnyàn lówó ọ̀sẹ̀ wọn pé bọ́dá alágbájá wọn ní ẹ̀hẹ́ nínú ní ìrọ́lọ́pẹ́ owó lẹ́kọ̀ọ́ ní wọ́n fẹ́ gbà wọ́n ní 105 ní agreement àti commission oye forty-five thousand ó di one fifty eh, pèmí next week inshallah I will send a check to you olùsípà eh, láti olóńlò eh, ọmọ ìyá wàlé ọlọ́run ìfẹ́ bá wàlé ọlọ́run ọmọ yìí túnyàn láti rí ta kọ́ wà lọ ní dasọ́bọ̀ ní inú ilé bọ́ọ̀lù àwọn aṣọ tí mo fún ẹ̀yẹ bọ́ọ̀ ni a ó lè mọ́ṣọ́lá twenty pounds sterling ni mo rà ní London <laughs> wọ́n wàlí àlàúlìyà ọmọlù mọ̀fẹ́lẹ́sọ̀ àwọn wàlí ọlọ́wọ́ wọ́n sì jọ́sọ́ pẹ̀lú sincerity láàrin wà tọ́lọ́wọ́ bá lá ọwá ń pẹ́ wàlí ìná wàlí ìná wàlí ìná ọwá ń pẹ́ ọwá tẹ business card ọwá kọ àṣẹ́yìn alìmọ̀bájẹ́ alìmọ̀dọ́tọ́ alìmọ̀kárọ́ asọ̀rọ̀dáni alàmọ̀dáni alìkùndúni ẹ̀ẹ́ eh, ọmọ ìyá

wọ́n ní sí bàbá wà nílé wọ́n ní bàbá múra jímà lọ́wọ́ wọ́n wá dúró síwájú mọ́sáàsì bàbá ní ẹ máa lọ jímà mọ́ fẹ́ mú nǹkan lé ẹ máa lọ jímà náà nígbà wọn wá lọ tán bàbá nìkan wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ní wọ́n lọ jímà fún rẹ̀ lóò nìkan ọwá ní káwọn ọmọ kó bà dìrì sẹ́yìn jáwọn gbàngbàndé jàngbàndé jàngbàndé sambol wọ́n wà gbéṣẹ́ ìta mẹ́ta yọ́n máa wọlé báyìí pẹ̀lú lọ́wọ́n ọba wọlé àti tẹ́ ní ìjọba wòlí ẹ̀mọ̀tẹ́pẹ̀ wòlí kéèyàn mọ́kí wọ́n mọ̀ pé òun súnmọ́ lọ́wọ́ ọba kéèyàn máa fi ìjọsìn yàn pamọ́ léyìí tó bá ṣe é sí pamọ́ òun làmì pé wà nílẹ̀ tí ìbá ti lè rí ṣe ọlọ́run fẹ́ sọ di wọ̀lí àmọ́ tó ọba ti ṣe kárí ni àwọn kan tó dẹ́sìn àwọn ní ọba ń bẹ̀ káwọn ti dìde ẹ ọba náà ti dìde ó kó lọrin làwọn kò tẹ̀sù bá àṣọ́rọ̀ wọn gangan báyìí tẹ̀sù bá 50 tẹ̀sù bá 20 kọ́lẹ̀ rí ṣiríṣi yọ́ wọn adé fìlà mẹ́jọ gọ́ọ̀mù mẹ́rin agbọ̀wọ́ mẹ́fà òǹkà márùn-ún sọ́ọ̀sì rẹ́ǹdì sápọ̀tún ẹsẹ̀ òsì sọ́ọ̀sì yẹ́lò yọ́wọ́ wọ bàtà ọ̀tọ̀ọ̀tọ̀ yọ́wọ́ àtàn látàsíwájú lágbogbo ọ̀sán èyí sí wèrè àmọ́wọ̀ lọ sọ́rọ̀ ẹni wèrè gbogbo àdàmọ̀ pé èsè wèrè àmọ́kò sí ẹnu wèrè ni wọ́n tó gbà wọ́n wọ́n ni búlọ̀lá ní kí ní jẹ́ báwọn tàlọ́lọ́rọ̀ sí wa wà máa ìsáyé náà ká ìlára màtàlì ààlẹ̀ anábìlọ́lọ́rọ̀ sí wa ọlọ́rọ̀ àbáṣẹ́ sí wa làkọ́dí káàdà làkún fi sáni fi rọ̀súlì láà ọlọ́run bá ní ànábì ní ẹkọ́ṣe ẹmọ́kọ́ṣe lómi àbáàdábà kọ́ṣe gan àríkún náà kọ́ṣe ànábì ni àmọ́ bá ànábì ọba pè lẹ́sìn ká má pè lẹ́sìn o madness ò sínú ẹ̀sìn ànábì òfin náà wá practice wèrè àwọn ọkùnrin là ń rí tẹ́lẹ̀ àwọn obìnrin náà tó bẹ̀rẹ̀ sẹ́ìdá bọ́bá ṣe ìrọ̀wọ̀n náà nìkan lọ́sẹ̀ ti fọ́tò ṣe ní whatsapp sẹ́ìdá bá wọ jàlábẹ́ ọkùnrin ó kú tẹ̀sùbá mẹ́wàá eh ó dé sílà ó tó wé gèlè ọwá kú ọwá ń bílálà lọ́wọ́ ó kú tẹ̀sùbá sọ gàgà eléyìí ẹsẹ̀ sì tẹ̀wá ẹni tó kú tẹ̀sùbá sọ́wọ́ tí ń fà lọ àtẹ̀sọ́dà sọ́rùn kí lọ́fẹ́ káwọn kí lọ́dọ́ káwọn èèyàn máa yàmá gánmà pé wà lílo nígbà tó ti fẹ́ gánmà pé wà lílo náà àwọn bá ní ọdún disqualify ọ̀kan náà àwọn ẹni rí wọ́n porúkọ ní bíṣẹ̀ bíṣẹ̀ lórúkọ bíṣẹ̀ náà àwọn ẹni rí ní àwọn sálọ̀ wọ́n yẹn náà fílàndì ọ̀kan ó fẹ́rí kalẹ̀ ọ̀rẹ́ rẹ̀ Hamza ọ̀rẹ́ rẹ̀ Hamza ọ̀rẹ́ rẹ̀ wá ń bọ̀ òun náà ń bọ̀ kọ̀mọ̀ kí ọ̀rẹ́ òun ti dé ẹ̀yìn òun bíṣì ló fẹ́rí kalẹ̀ wí ní fẹ́rí kalẹ̀ tẹ́ mọ́ bí bíṣẹ́ ìwé níbẹ̀rí kalẹ̀ jama àwọn tàbá fẹ́ wò éfò yìí níbi tí ẹ̀dìlẹ̀ nínú tẹ́lá àwọn alfáwọ̀ wọ́n ni bíṣẹ́ ìwà ń sọ ní allahumma innaka ta'lamu fawqa arshika anna dhulla yasulu bi dhull adam ash a ahabbu ilayya min sharaf ya allah Wọlọ, wọlọ, èyí tí máa ń bẹ̀ ọ́ wípé kọ́ ma fi máa hàn kẹ́nìkan kọ́ máa ń mà pé mo súnmọ́ wọ́ lọ mo nífẹ̀ẹ́ sí ju káwọn èèyàn mà mí lọ mo wá ń ọ pẹ̀lú fi hàn jáde láyé wà bọ́jọ́ tẹlifíṣàn wọ́n máa ń àwa

ọdún january 1st àìsùn ọdún ìbọ̀dìsà tí wọ́n pè ní janus ní ẹ̀ṣẹ̀ wọ́n lè ṣe europe rẹ̀ náà lọ a máa fi jọ́sí ipá mọ́ni jama ẹni yí wá dìde ọwá ni wọ́n lọ allahumma agidna mọ́sà fún wa ní omi o ìlú madina gbẹ báyìí allahumma agidna fún wa lómi ó wú ẹlẹ́kẹ̀ẹ́ta báyìí òjò bẹ̀rẹ̀ ó sì jáde síta ó sì jáde lọ bàbá tọ̀hún tọ́wọ́ wà nínú mọ́sálásí tẹ́lẹ̀ bá àbá rí kàrámà rí kàrámà lè léyò torí kàrámà wà kàrámà yóò sì máa bẹ títí dáyò nípa rẹ̀ ẹnìkan ò sì ní ní kàrámà náà àfẹ́ tó bá ní ìmánì tó ti bẹ̀rù ọ̀rọ̀ ẹ̀yọ́ mẹ́rin àmì nípa ẹ̀sìn wa ọwọ́ àdíjọ́ kejì àbá tó wà ní mọ́sálásí yẹn ọwọ́ àwọ́ ọjà òun náà jáde tẹ̀lé ọwọ́ ó tírẹ́sẹ̀ ọmọ ilé tó ṣe kí ni tọwọ́ ọwọ́ padà sí masalasi fún ọwọ́ di àárọ̀ jọ kejì lọ́bẹ̀ kọ̀ lé olóhùn bèèrè ẹnìkan báyìí àfáà wọ́n ní mùsáfà kankan bì ni ọmọ òun dìde lóòrùn mùsáfà kankan bì wọ́n ní àfi bàbá tó bàtà tó wà lẹ́kùnlé tó ga báyìí kò sí lè kọ́bùlà ìjàmà àṣọ bàtà ah, báyìí kìí ṣe kọ́pìlà lásán wọlé olóòní o ìtọ́sọ tọ́sọ ní o nígbà tó dé padà làwọn aládé sọ fún bẹ́ẹ̀ ah! ó ní arákùnrin yóò sì wá tú àṣírí ó wá nítọ́ lágbàjá bá dé ẹni bàtà rẹ̀ tí mo bá sọ tàmàdó bá dé ẹni bàtà rẹ̀ tí mo bá sọ lágbàjá bá dé ẹni bàtà rẹ̀ tí mo bá rà ní ó ṣe kókó ládùúgbò yẹn kọ̀fẹ́ kí wọ́n mọ̀ kọ̀fẹ́ kí àwọn wà nínú tẹ ní ẹ̀yìn wàlé ọlọ́run wọn ni àṣìṣàfihàn

Orúwọ́ làbí sẹ́sọ́ nílùú dìbò. Ọlọ́mọ́sẹ̀ ṣàánú ọjọ́ máa. Ee, mọ́kànlẹ̀ sí ìnà lọ́wọ́ àdìyàn ibi àdìlọ́dún ẹ̀ṣẹ́ òun. Bọ́ọ̀ bá ṣẹ́sì ọmọ ṣe torí ọlọ́run. Mọ́ ṣe torí owó ọ̀tá o, máa ṣe kọ́lébà rẹ̀ sàrẹ̀gbà. Ó ní mẹ́rin jama, ó ní mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún alimọ̀tẹ́bẹ̀ẹ́wọ́nà lè súnà tọ̀rọ̀ sórí ìlà àwọn wàlí ọlọ́run wọ́n ka súnà fún wọ́n gbé súnà ní arugẹ̀ lábàbá wa jọ ọlọ́run máa ń ké gbogbo àwọn afá àti wọ́n kú lórí dáadáa wọ́n ní ọlọ́run kọ́ rẹ̀ bí díà àṣetá nílẹ̀ kó gbé súnà mẹ́bìgá òun náà làdúrà náà ti ń sọ̀rọ̀ yìí kọ́lọ̀ wọ́n ti gbé súnlẹ̀ ìpé ilẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ àbá ọjọ́gbọ́lọ̀ àbá wa lágbàáyì bẹ́ẹ̀ nílẹ̀ àbá bàbá pàkátà ẹ̀rí ọ̀dọ̀ bàbá wa ní amúnigun gbogbo wọn nílùú bàdà lẹ́kọ̀ọ́ kò sí ilé àbá kan ilé àbá sàlájà àwọn súnà ti dìde mẹ́ gbogbo kúntù kúntù oyé nílùú lọrin àwọn súnà ti dìde mẹ́ ilé akọ́lẹ́dẹ́ súnà ti dìde mẹ́ wọ́n wá ń pè ìwé gbédè ìmúdà àdúrà yìí ló gbà ipe kọlọpàá rẹ̀ bídí àṣẹ dánilẹ̀ kó pé súnà ẹ̀hẹ́ àṣìrìn rẹ̀ bídí àṣẹ dánilẹ̀ jojúmọ́ àti ìgbé súnà àṣánìkẹ́ mọ́jẹ̀ dánilẹ̀ rẹ̀ láwọn tàbí àbíkílà sọ́dá níta àtọ́ni pé yóò bídí rẹ̀ kú òkú súnà kẹrẹrí ọ̀nà ọlọ́run wà ọ̀nà tí òbí ní jẹ́ ọlọ́ni kú ní kó tán tó fi bó náà láàfà tẹ́bí àwọn tó bá jẹ́ pé ẹ bá máa fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ ẹ fẹ́ di wàlé fọ́tẹ́bí àwọn èmi ni ẹ tẹ̀lé súnà ni ẹ máa ṣe yòòbí kúkú mọ̀ nígbà ọlọ́run wà nífẹ̀ẹ́ yín tọ́nà bá ti nífẹ̀ẹ́ yín yọ sọ yín dọ̀rọ̀ rẹ̀ wòye kí fìlẹ́kùn dùn náà fún lọ́pọ̀ ẹ̀ṣẹ̀ yín rẹ̀ bóòlù tó ní ṣe súnà súnà ganan pẹ̀lẹ́ sí ẹgbẹ́ta náà ní sọ ó ní mọ́nà àmìlà àmàlà bẹ́ẹ̀ bá mọ̀ kankan tí fi ń ṣe lọ́wọ́ bá lẹ́sà alẹ́ àmúrù náà tí ò sí àṣẹ àwọn ànábì mẹ́ kókó ṣe táàsì ṣe kó tó ṣe tó ṣe pàwàlà kọ́kọ́ ṣe kóhun tó ṣe àṣẹ òun wá ń ṣe òun wà rọ́dù mo ti fẹ́ lọ́nkọ́ lọ́wọ́ gbà á ọlọ́wọ́ nígbà ni àdìsí ẹni já mà pé òun ní mọ́ ṣe bídí àkọjẹ́ wà ní ọlọ́run pé gbogbo ń bẹ́ ọ nítorí kò nígbàgbọ́ pẹ̀lú àlèyìnmánu bí rọ́sùl tani rọ́sùl Muhammad káà nígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ òun náà láti jí ìmáni láti jẹ́ wàlí ọ̀wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì ọ̀gá ń sọ lásán ní ọ̀tẹ̀lẹ́ ànábì òun sọ gba súnà bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbẹ́ni tí è ṣe mùsùlùmí ọmọ tẹríba ọmọ sàmójúkò ọmọ tọrẹ ọmọ sòdodo gbogbo àwọn àwọn dáadáa ọmọ ohun ọmọ sí dáadáa sóbi ẹ ọmọ dẹbí pọ̀ ọmọ ọ̀nà àwọn èèyàn lọ́wọ́ eléyìí lè fi wà lé ọlọ́ àdẹ́bìnrin lómi oníwà rẹ̀ ni yóò sì bára rẹ̀ ní àyè àwọn tí sùn lóru tí wọ́n sì jẹun lọ́sàn tí wọ́n máa gbá ọ yóò bá rẹ̀ láàrin wọn nítorí wà rẹ̀ ní máa wọ́n Ọlọ́run elevate ẹ̀ láàrin àwọn wàlí because of things behaviors they have to be kind to people muslim or non-muslims ó lè di wàlí àfi káwọ́ yẹn dáadáa ládùúgbò ipe àbúyẹ wọn kanra gan o àwọn òun yẹn asani wọn o ẹ̀rọ o ó di wàlí ìwà ìwà gbẹ́lẹ́ lọ́dọ̀ ìròyìn àdábì ọ̀yìn náà kàlá àdàkúrò kan àzìz ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀je òun náà ni pé láyẹ̀ tọ̀nù kúnnà tó ní àbúlà àwọn wòlíì wọ́n ń palẹ̀ ayé ti pátápátá o wọ́n èyí sí ìmúrara sínú ayé wọ́n wà láàrin méjì wọ́n wà láàrin mélòó ẹ wọ́n láwọn bàbá yẹ wòlíì ni wọ́n wọ́n èyí ṣiṣẹ́ bọ́n ti yẹ wọ́n kàn takú sí mọ́sálásí ni ariwo ọdún kan táwọn ọmọ onílọ léwe àwọn ọmọ onílọ mọ́dẹ́sà wọ́n ni wọ́n ti jáde lọ kọ́dà ọdún ẹ̀yìn oṣù mẹ́jọ kan tó ṣe kí ni kan tó wọlé padà mọ̀ sí wàlí ìlọ́fẹ́ yà wọn ọmọ ìwé ìwọ̀n fowó ọbẹ̀ léyàwó lọ́wọ́ èyí mọ́ tàtà rẹ̀ sí wàlí ọmọ alẹ́bí ní sàràtẹ̀ ná fún ọláta sàràtẹ̀ ná fọ́fọ́jú sàràtẹ̀ fún ọmọ tíláàsì àdéjẹ́ fáwọn ìyàwó yìí ewé lè mọ̀tọ́ lọ́lájú alẹ́bí lè tẹ̀ fáwọn ìyàwó yìí bẹ́ẹ̀ bá ṣe yìí nì ṣé onídìí wòlí ọlọ́run ní àlàyé náà àmọ̀ ní ó kú àfúnṣàfún àdékù ẹ mójútó àwọn ọmọ yẹn iṣẹ́ tọ́lọ̀ ń gbílẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ọmọdé tó ẹniwẹ̀ tó bá lọ lọ wéré kó ṣe nílì kò sì dé wéré kò sì mójú tó sẹ́ bá ti sọ́ọ̀bù wọ́n bá ti sọ́ọ̀bù wọ́n sàwùsì tó bá ti sẹ́lẹ̀ ó sì jìyà ọlọ́run fi ká máa sí sọ́ọ̀bù ó fi ṣe sábà fi fárẹ́ bìtì ká ní iṣẹ́ lọ́wọ́ tà ń ṣe ọlọ́run fi ṣe sábà fi fún kọ́nà òsì bọ́ọ̀ bá ti wá ń ṣàkọ́kọ́ kékeré ò lè wá ọ̀hún pé ọlọ́jọ́ jẹun ọlọ́jọ́ jẹun ògbómi ká lẹ́kọ̀ọ́ tẹ́bàá

wọ́n fi sọkọ́ wọ́n fi ṣe ẹnìtì tí wọ́n lò ń bẹ̀yẹn tí wọ́n ti fẹ́ rà mọ́lẹ́dà ó dúwà lé wọn ni wọ́n wà lé tọ́ abẹ́rẹ́ àkàbà yóò sì narin sí wọn yóò gbowó tó bá sì dèrò lẹ́ yóò lè ka sàbúrà wọn wọ̀nyẹn èmi tí ń bá yín sọ̀rọ̀ yín sí mo ní sọ́ọ̀bù tí ti ń tajà ó lè ya wòlíì wòlíì kí lọ fẹ́ yàtọ̀ ń jàrá wọn wòlíì wò lọ fẹ́ yàtọ̀ lè ṣe wá àti tí ò sí ìkìláàsì tó wo pé tọrọ bàbá ṣe tán tọrọ owó àwọn bàbá owó àwọn bàbá wọ́n ní ẹgbẹ́ láàrùbà bàbá tó ń bínú tẹ̀lá mú bọ́ọ̀ bá ti ṣe àìdàkọ́ máa jáde àríkọ́ máa tọrọ bára àwọn wòlíì wa nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn e, agbẹ́lẹ́jòkó ń ṣàdúrà bá ti ṣẹ́ ni wọ́n wọ́n àbúrábùrà áwùfù ní sòwò ní òtùbá ní sòwò ní àbúbákìrì aṣọ ní ni aṣọ ní òjìnà àbúbákìrì ntà alẹ́ ìdí sàpàtà ní wọn tí ń sàpàtà tí ń tẹ́ra láàrin ilu ní àwọn sàábà yìí àní sàábà tí ń kanga kànga dị mgbe ni yíò tó máa ń fún àpáta yóò fi ọlọ yóò ta ọlọ òun àti mẹ́sàlá ọmọ àdíjá wọ́n ṣe business. nígbà ọ̀fẹ́ àdíjá tá bísínẹ́sì tó lọ lábẹ́rẹ̀ tó ní wọ́n ní kọ́mọ̀ gbàsàká bí ọ̀bá gbàsàká tí ọ̀bá sàrá kí náà wá jẹ wọ́n jẹ gangan àná rẹ̀ wá jọ ń tẹ́ náírà láti jọ tó ti gbé ọmọ wọn kó lé wọn ọwá ni wọ́n wò ní ní múlùú sí rẹ̀ yà òsì sàrámàlékùn sọ̀rọ̀ ní ojúmọ́ sàrámàlékùn lásán wọ́n mọ̀ pẹ́pẹ́ wọ́n dùn àná rẹ̀ nú òǹdù ìyàwó rẹ̀ lónìí ọlọ́run ni wà á ṣe òun nàbí màálù ẹ ti dáadáa sáwọn ìyàwó yìí irú ẹ̀sìn wọlé wọn gbà ní irú bọ́dà tún náà ni wọn ó gbé àná rẹ̀ ọ̀sẹ̀ di káàdì sí wọn ọ̀sẹ̀ di owó sí wọn ó fún wọn ní kan wẹ̀ ó fún wọn ní kan léyà ọkà tó gbẹ́ngbí ọwọ́ ìyàwó nílùú jama wọ́n máa gbé àwọn alùsùn yìí ń ṣe tàà láti ẹ̀yìn àwọn àfáwà wọ́n ní a máa ṣe dáadáa sáwọn èèyàn a mójútó iṣẹ́ nínú lórí ilẹ̀ Yorùbá wọ́n ní èèyàn gbọ́dọ̀ kéwú tó tún wá máa ṣiṣẹ́ ìgbé àbá bá kéwú tí ń ṣiṣẹ́ kò ní ah, ní tí ò ní kò ní tí wọ́lọ́ ìtọ́ bá jíṣẹ́ ọmọ kanlẹ̀kùn àwọn tán ṣiṣẹ́ tí wọ́n lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ́ntì àbáàtí ń tẹ̀lé àwọn politicians kí ni wọ́n lọ jama ní tí ó jẹ́ yìí ọ̀daràn kan bẹ ní Kwara bẹ jama ó sì wá jù kó ti àfẹ́ǹsì nínú Ramadan lẹ́yìn tó lọ yìí ọ̀rẹ́ tó ti dáná tó ti dáná sí gbogbo lọ tí kò ti fẹ́ tú àfẹ́ǹsì kan sì tún gbé sẹ́gbẹ̀ẹ́ wọ́n sì tún fúnra Ife a, ah, ilé ìwọ̀ gbọ́dọ̀ ní mọ́yà àwọn òwò ríro owó tó ń fẹ́ gbà ebi ọba pa gbogbo fún wà ní ìlú àwọn gbé ìwọ̀n gbà lájà jẹba ẹni tí ń lájà àtẹni tí ń gbà lọ́wọ́ ẹ̀ kí ni láàrin ọmọ wa fi owó òlú ẹ máa fi sara nílé láàrin ara yín kò sí wòlí ní sàkájọ́ aláàbà sí sàdúrà fún sí alúwà tí wòlí làwọn yìí ṣe tí wọ́n ní ká bá wọn tó wà nínú pọ́lítíìsì wọ́n ní ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní kẹ́mi wọ́n rọ̀ kí wọ́n lè sàánú àwọn aráàlú àwọn pásítọ̀ àwọn àfẹ́ẹ̀kẹ́ àwọn ṣéwù ni wọ́n kún ọ̀dọ̀ wọn tí wọ́n ti wọ́n tó wọ́n fẹ́ sọ̀rọ̀ fún ìyàtọ̀ tó fẹ́ kí wọ́n gbọ́ tó fẹ́ sọ ó ní tọrọ kankan lọ́wọ́ wọn tó wà rọrùn bẹ́ẹ̀ máwọn ṣe wà àwọn ilé wa àti lè gbádùn wọn àti kẹ́nu wọn yí padà ẹnu wọn lè yí padà fẹ́ká gbọ́ wà sí wọn ti lè gbọ́ wà sí ká àbọ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ kí wọ́n hmm. tó wọ́n gbogbo ìbádà rẹ̀ náà tọ́lọ́ fi ń ṣe lọ́hùn ọ́ fi sẹ́gbèsè ní ìrùn tí wà ní kí jí ò lọ́nà tí ń lo jìbìtì yóò fi sàgbèsè ní àdẹ́bìtì yẹn jùlọ náà nísì ipò gbogbo tá a bá ṣe tó bá jẹ́ jìbìtì ìrùn àtàwẹ̀ ni wọ́n fi jí lọ́rùn kéyìn oníṣẹ́ lọ́wọ́ ìmọ̀sán yẹn duwà líì ní o ọlọ́ni fọmọ mana kébí ha ọlọ́ni jáde sí ilẹ̀ wọ̀kùlù mi rí síkè ẹ máa wá ní sìkì káàkiri tí wọ́n bá pẹ̀lú jọ jímà ẹ̀lẹ́ kí jímà ẹ bá kí jímà dákẹ́lẹ́ lọ́sọ̀tọ̀ àǹtẹ́ṣẹ́ lọ́sọ̀tọ̀ àrẹ ẹ̀ tó padà sí sọ́ọ̀bù wọ́n jẹ́ ọ̀tàkù mọ́sáàsí wọ́n fáyé ìwọ́ ti rúté wọ́n tó jù yàrá arúgbó ni wọ́n ó sí pàtàkì bàbá rẹ̀ ti sí wàhálà pẹ̀lú orun dúdú mọ́jì ó tó máa sí wàhálà pẹ̀lú orun kọ̀kọ́ ẹ̀yọ́ máa yára nílẹ̀ sùn wà níparí ọ̀rọ̀ mi samara tó lè láyà bí wọ́n bá ya wàlí wọ́n ní ọlọ́run fún ní àwọn oore kan ẹni bá ti di wàlí ọlọ́run ká ìpayà kó fún ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fi lọ́kàn balẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba máa dáàbò bò ní gbogbo agbó tó bá fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ọba yóò máa sọ yí etí rẹ̀ àtọ́jú rẹ̀ àtẹ́sẹ̀ rẹ̀ kò ní ṣe láti fi ríbìnà ọlọ́run tó ọba ti ń fọwọ́ síkà tó ń fojú síkà tètè máa bẹ lọ́n kọ́lọ́n kó sọ ní wàlí pé tọ́lọ́n bá ti sọ ní wàlí ọlọ́run ọba ò yóò sọ kó fi tó ń fojú wò yẹn yóò sọ kó níbi tó ń fi tí gbọ́ yẹn yóò sọ kó fi tó ń fi ẹsẹ̀ ẹsẹ̀ kí ni ẹsẹ̀ rẹ̀ lọ́bẹ̀ àbí tó ń fọwọ́ gbámú lẹ́yìn orí tọ́lọ́wọ́n ṣe fún ní bí ọlọ́wọ́n fún fún ní ṣèjábẹ́ tó tó à wàyí kó wọ́n yín sàádà ní láwọn ti yánà tó bá ti pè mí báyìí ní dà lóhùn wọ́n lẹ́yìn sàádà ní láwọn yìí yánà tó bá ṣe wá mi ní sọ ní sọ lẹ́yìn náà ṣètọ́nù nípa lérí ẹ̀ kò ní nípa ṣètọ́nù ní lágbára lérí ẹ̀ ní ma ti di wọlé ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ ṣètọ́n ipa rẹ̀ ò ní káyìn àwọn tó wọ́n gbára lọ́lọ́run ipa ṣètọ́nù nìkan ọ̀ sọ́ọ̀tù náà àyà 99 àwòrìyáwó ṣètọ́n ẹ̀rọ àwọn àbẹ́ ìsù ẹ mọ́jà dára wa láàmú mọ́ ṣe rí ọ́pọ́ṣìtì gbogbo dáadáa látàárọ̀ ẹni bá ti ń ṣe òun náà ni wà ní ṣètọ́n àwọn àbá ṣètọ́n wọn nígbàgbọ́ nínú ọlọ́run wọ́n nígbàgbọ́ nínú èṣù ẹni bá nígbàgbọ́ nínú èṣù yóò nígbàgbọ́ nínú ògùn yóò nígbàgbọ́ nínú awo yóò nígbàgbọ́ nínú ifá yóò nígbàgbọ́ nínú gbogbo ẹgbẹ́ òkùnkùn kìí ṣe wà ní ọlọ́run ọba wa aláwọ̀ wọlé yìí lẹ́dínà àmà ọlọ́run lémi ni wàlé àwọn tó ní mánì yóò fún ìjọ mìíràn zòlùmá ti ilẹ̀ lọ́rọ̀ yìí màmá àwọn ìjáde nínú òkùnkùn bọ́ọ̀nù mọ́lẹ̀ wọ́n lẹ́dínà káfàrù ẹ̀rọ àwọn kèfèrí ti wọn a ó lè yá àwọn tọ̀kù ṣètọ́ ni wàlé wọn yóò fún ìjọ mìíràn náà ilẹ̀ zòlùmá àwọn máa mú ọgbọ́n inú mọ́lẹ̀ bọ́jọ́ òkùnkùn lójoojúmọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ní yọ́kà máa yí yóò kòkún ní inú wàhálà ìwúláìka ṣùhábùn náà rí wọn fi àkàlì ọlọ́ni wọ́n pẹ̀lú nágbére sọ́dún bákà àyà 257 gbogbo wà ní ìsinmi ti ń ṣẹbọ wọ́n ní kìí ṣe wà ní gbogbo wà ní ìsinmi ti ń wọṣẹ́ wọ́n ní kìí ṣe wà ní yóò hì bá àjọmọ̀ ìlà àbájẹ̀ só kúrúkọ̀lù kọ́ lè gbòòrò ra ọlọ́ni èṣù tí wọ́n ti lọ sí wọṣẹ́ èṣù wọ́n sọ fọ́ rẹ̀ pé ló kọ̀ yẹ́ wọ̀ ìsàáfà ló kọ bàbẹ́ níwọ́n ti gbé lọ báyìí tọ́ okú sọ́wọ́ bẹ́ẹ̀ ni bàbá ha bàbá bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni Fátímà ló kọ ya ọfẹ́ fi ọmọ nǹkan ní 1974 wàhálà kan ṣẹlẹ̀ láàrin àtọmọ ẹ̀fẹ́ra yí máa aníbẹ̀ ni Zainabu náà Zainabu Bọ́lá ó tún jẹ́ Bọ́lá Zainabu ló kọ ìsáàmẹ̀ ó ti jáde àbí kọjánà kọjánà ọlọ́ni yóò ṣe bá dùn ilá bá ní sókòrò pàlùkọ́ ní gbòrò ọlọ́ni ẹ̀tàn lásán information ẹ̀bí ń sọ̀rọ̀ ebi yín gba nígbà ọ̀kalẹ̀ gún sí wọ́n náà ní bẹ̀rẹ̀ pé tàlọ́wà lójú 1974 èsì tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹni bá ti tẹ̀ ìpẹ̀ tí ń bá ti ń wo jẹ̀sùbá àti ń wo fáńtí ń da fáńtí ń wọwọ́ àtẹ́lẹ́wọ́lá bálà wọ́n ní kèsè wà lé ọlọ́ Eh, wọ́n ní tọ́wọ́ wá darí lé yóò gbèdà ló bèèrè ọ̀ ẹ̀dàkùnta wọn wọlé wọ́n fẹ́ parí ìjà tó ń bèèrè ẹjọ́ só ní ìdíẹ̀ níbọ̀ wá kẹ́tù ń bèèrè sí só ní ìdíẹ̀ wà ní ìkọ́ ọ̀hún ó lè yàwó ní ìkọ́ pa owó sẹ́ lọ́ni dá ọpá nù jàmá kò lè bá di wà ní gidi ẹni tí máa ń jó ogun ogun arísìkí ogun sọ ogun ìdáàbòbò ogun àgbéga ibi tí ń lẹ́yìn náà gbogbo ẹni tí tí bá wá jẹ́ wàlí ọlọ́run lè fi kàráàmà palé wọ́n bá sì wọ ọlọ́run kò ní fún kàráàmà kàráàmà yìí ṣe tú láti fún wàlí ọlọ́run kì í ṣe fọ́lọ́ kàráàmà yìí ṣe tú láti fọ́lọ́ láti fún wàlí ọlọ́run àwọn tó bá wù ní máa fi ń palé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pé wàá sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ jọba yìí àbí mo rí nǹkan yẹn lórí nǹkan lójú orun kó sì ṣẹlẹ̀ lójú ayé tí ìbádà bá pọ̀

kàrámà máa ń pa àwọn ẹ̀lí ìgbìnà lẹ́kùn gbà mí pé áà ah, ọlọ́run tí ò fún bí o ṣe wá gbà wọ́n ti wá fẹ́ sọ mí nìkan mí èmi ò ní kankan wọ́n lọ sí èyí wọ́n ní àlìkàrámàtú wọ́n ní áfùdọ́ lè kàrámàtí àlẹ́sìtẹ̀kọ́mà kàrámà tó ga jù láyé òun àníkẹ́ yóò dódédé tó bá ti dódédé kò ti ní kàrámà nítorí pé ìdódédé yẹn náà lọ́wọ́ fi jẹ́ wà lé ọlọ́wọ́ bá wa níbi bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ àwárí ṣáwádà àbáwọ̀ sọ pé ẹ máa lọ ọlọ́wọ́n bọ́ ń ruru yẹn rẹ̀ rù náà àbá iná òun náà tó ní ẹmú àwọn pépà wa ó sì dáa sí ó sì dáa sí lọ́wọ́ ní ẹgbà wọ́n sáyìn rẹ̀ ẹ gbé lọ débẹ̀ wọ́n sáyìn rẹ̀ ológun débẹ̀ wọ́n sáyìn rẹ̀ àwọn kí ni wọ́n karama ọ̀kan jẹ́ ní iṣẹ́ èyí tó jẹ́ kàrámà ẹni pé ọlọ́wọ́ ọkà pàṣẹ látòkè sọmọ pé lágbájá ọyá sáyẹn pépà pẹ̀lú àdúrà ẹ̀rí ìkejì ń tiẹ̀ ṣẹ́rí tí wọ́n fẹ́ ráhùn nígbà wọn kò ní ti kankan ráhùn wọ́n kà ní kó lọ àdíkè yìí o nígbà ni kó fi kíní ìfọwọ́ nígbà wọn ni kó mú kíní nígbà wọn ni kó fèlè yìí sára ẹkì sáfò tẹ̀bádé kẹwàá fún mi padà ọwọ́ á lọ bó ṣe déwájú ẹ̀ pépà ń déwájú ẹ̀ báyìí àdìjànú bútọ́ tẹ̀lé arákùnrin yìí yóò wá bọ́ sí ara ọ̀gá bọ́sọ̀mù yẹn yóò bá máa ṣe sẹ́kísẹ́ yóò ti sáyìn tán ẹ̀rọ ó ti jáde tán yóò máa béèrè pé màdámù yẹn bó ni ẹ má ti gbẹ́rù rẹ̀ fún owó ní ẹrù tó ti délé lẹ́wọ̀n ní ṣẹ́rù àà ìkan bẹ́ o ẹjọ́ bá lè ṣe bàbá ó bẹ̀ olóòwò náà ẹjọ́ bá lè ṣe ni ọlọ́run ogó gẹ́rẹ́ ní oṣù ṣẹ́rù wọ́n ti gbẹ̀rù náà ẹjẹ́ ewu kọ́ wà ní ìkọ́ ẹni tí ń lo agbára ṣètọ́ tí ń bẹ̀ ìṣúṣẹ́ alam ahadi ilaykum ya bani adam an la ta'budu shaytan innahu lakum aduwwun wa ne buduni ada siratal mustaqim kọlọ musa fún wa mana níparí ọ̀rọ̀ mi gbogbo wa pátá kádàkùn torí tọ́lọ́wọ́ bá wa kí alọ́lẹ̀ gbìyànjú fáàdì níbi ọ̀rẹ́ ṣaitan ọlọ́run wa máa yẹ tẹ́kùsì ṣaitan wà níyà ẹni bá mú ṣaitan lọ́rẹ̀ẹ́ min dunillah tó wá pàlájì faqad khasira khusranan mubina ọmọ sòfò ayé ọmọ sòfò suratul nisa àyà 190 kọ́lọ́mọjà sọ́fò láyé kọ́lọ́mọjà sọ́fò lọ́run kọ́lọ́mọ fẹ́ sínú àwọn wàlíjì tòótọ́ kọ́lọ́mọ fẹ́ sínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tòótọ́ kọ́lọ́mọ fẹ́ sínú àwọn ọ̀tẹ́ kọ́lọ́mọ bá kọ́ fún wa ní ìgbàgbọ́ kó fún wa ní ìbẹ̀rù ọlọ́run kọ́lọ́mọ fún wa ní ìjọsìn tòótọ́ kọ́lọ́mọ fún wa ní wàárí kọ́lọ́mọ bá kọ́ wọlé àánú rẹ̀ kọ́ wá fẹ́ sọ́mọ